yíyára rẹ lógo bàbá mímọ́ mo ti wà lórí live chat ó yẹ kí n lọ sí yíyára rẹ lógo jẹ́ kí gbogbo ògo jẹ́ tirẹ o yíyára rẹ lógo we are praying <laughs> You better ṣe o yíyára rẹ lógo bàbá mímọ́ yíyára rẹ lógo jẹ́ kí gbogbo ògo jẹ́ tirẹ̀ o yìn ara rẹ lógo o. Hmm. gbogbo ìgbìmọ̀ tí ó ti ogun gbogbo ìgbìmọ̀ òkùnkùn tó ti ogun ayé mi lẹ́yìn láti máa jà mí lógun olúwa máa wó wọn palẹ̀ ní orúkọ jésù pray that prayer gbogbo ìgbìmọ̀ the lord lay it in my heart now gbogbo ìgbìmọ̀ you know the meaning gbogbo ìgbìmọ̀ all the supporters of evil those who are supporting evil against me father lord scatter them father demote them gbogbo ìgbìmọ̀ òkùnkùn gbogbo supporter òkùnkùn gbogbo alátìlẹyìn òkùnkùn àwọn obìnrin ni wọn ló pọ̀ ńbẹ̀ á lórúkọ jésù olúwa lord destroy them gbogbo alátìlẹyìn òkùnkùn ẹni tí ogun lẹ́yìn láti fogun náà jà mí ó yá ọlọ́run wó palẹ̀ òun àti àwọn alátìlẹyìn wọn ogun tó ja ayé mi fọjọ́ tó pẹ́ tó bá wà lábẹ́ omi tó bá ti ń wọlé tó kì í ṣe monitoring spirit tó kì í ṣe evil power tó kì í ṣe killer of destiny tó fi ń ṣe kákáwá àti devourer tó kì í fi tó dẹ̀ kì í ṣe jezebel tó dẹ̀ kì í ṣe kí lórúkọ the other one yìí lórúkọ jésù <laughs> tó o bá ti ń ṣe ivo tó o kì í ṣe gòláyàtì bẹ́ẹ̀ ni tó o dẹ̀ kì í ṣe adẹ́tẹ̀ bíi ti amani bẹ́ẹ̀ ni <laughs> bẹ́ẹ̀ ni wọn sọ pé ó jẹ́yàn burúkú o ó máa ń ṣe ogun ṣùgbọ́n ó ní ìtumọ̀ bẹ́ẹ̀ ni tó o bá kì í ṣe hmm, amani ìkà <laughs> lórúkọ jésù ọ̀run máa wó wọn dànù gbogbo ẹni fún ogun lóúnjẹ ah lórúkọ jésù ọrùn wọ́ wọn dànù ẹni tó ń fún ogun lóúnjẹ ẹni tó fún ogun lóúnjẹ ti ayé mi olúwa wọ́ wọn dànù olúwa wọn dànù olúwa wọ́n dànù in jesus name we pray father in jesus name the mighty name of jesus heavenly father we say thank you for worship you because for this hour we thank you for this minute we thank you for today we thank you for these days we thank you for tomorrow. We thank you for yesterday. We thank you for what you have done. We thank you for what you are doing right now, for what you are going to do again. Father, receive our praise and thanks in Jesus' name. Daddy, uh, we cannot do anything without you. Forgive us our sin. Anything that can hinder our prayer, that can hinder us today, that can block our view. Father, forgive us all those things now in Jesus' name. And I pray, Lord, that any power of darkness working against our life, I command that Holy Ghost fire to consume all of them now in Jesus' name. Daddy, I want to speak, Father, speak to my mouth, direct my tongue. In the name of Jesus Christ mo gbàdúrà fún gbogbo yín pátá porogodo lórúkọ jésù kí ọ̀run kó máa wó yín palẹ̀ ọ̀run kó máa bè yín wó ní orúkọ jésù ọlọ́run gbàkóso ayé wa a fẹ́ gbàdúrà olúwa bá wa gbà a fẹ́ sọ̀rọ̀ olúwa sọ a fẹ́ pàṣẹ olúwa múlẹ̀ lọ́run àti ní ayé ọlọ́run gbàkóso bẹ́ẹ̀ lórí kò ní yípadà I open this platform in the name of the Father the Son and the Holy Spirit no weapon fashioned against us shall prosper I know that the enemy has fire we send the arrow back to the sender right now in Jesus name lágbàwọn tá àwọn ibẹ̀ ò ní tòrò lórúkọ Jésù gbogbo ẹni bá ti ń wá mi níjà ọ̀run bá wọn jà ẹni bá wọ ọmọ mi níjà ọ̀run bá wọn jà gbogbo àwọn olólùfẹ́ bá káàkiri àgbáyé mo gbàdúrà fún àlàáfíà lórúkọ Jésù àlàáfíà Ọlọ́run alààyè kó wà pẹ̀lú gbogbo wa bẹ́ẹ̀ lórí kò ní yípadà. Hmm mo gbàdúrà gbogbo àwọn èèyàn ìka tó máa ń ṣe bí ẹni rere ní àyíká wa lórúkọ jésù ọ̀run tú wọn láṣìírí every evil in our nation every evil in our surrounding those who pretend to be good person that they are actually evil against our life father lord we pray lord you expose them lord expose them lord expose them lord disgrace them lord expose them lord disgrace them lord expose them lord disgrace them lord expose them lord disgrace them lord expose them lord disgrace them the evil in our surrounding oh lord expose them disgrace them expose them lord and disgrace. I cover my children with blood of Jesus. I cover myself blood of Jesus. No weapon fashioned against us shall prosper. Ẹnikẹ́ni tó bá fi bí wọn tó bá robi síbi àbí tó fẹ́ bí fún mi bí yóò jẹ́ ti lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin alábẹ́rẹ́ ikú, mo gbàdúrà fún gbogbo yín, ẹ ògùn ra yín pa lórúkọ Jésù. Hmm. Hmm. Àṣírí òkùnkùn àti àwọn apànìyàn kò ní pò lórúkọ Jésù bẹ́ẹ̀ lórí kò ní í padà. Thank you for that because you answer prayer. I pray for wisdom, knowledge and understanding for myself and people who are coming under this platform to listen to me today. In Jesus' name, in Jesus' name we pray. Amen you are welcome to this platform please share this show let people i want to happy sunday guys we want to quickly talk about um, i know you guys if you don't want me to talk but I, you cannot nobody controlling me i'm being controlled by god and by the spirit of god okay i'm telling you so we are starting in the name of the father the son and the holy spirit for those of you say amen god bless you all you are welcome once again Imagine, jẹ́ nǹkan you will read the, the verses uh, we will just mention them for you so ẹnikẹ́ni tó bá flag show yìí ẹnikẹ́ni tó bá lò platform yìí mo gbàdúrà fún gbogbo yín pátá tẹ́ platform gbogbo ẹ̀yin tẹ́ máa ń fẹ́ gbọ́ lé platform ní àkókò tó bá yẹ kí n sọ tẹ́ máa ní tẹ́ sọ̀rọ̀ yín di ọlọ́run tẹ́tẹ́ kí n ṣe ọlọ́run mi mo gbàdúrà fún mi almighty terminate your appointment nínú ayé ìmì almighty terminate your appointment those people who are waging wall against me against my platform gbogbo ẹ̀yin tẹ́ ń dá ìpè mi dúró tẹ́ ń dá ògo mi dúró tẹ́ máa ń dá òun mi dúró tẹ́ máa ń fẹ́ dá mi dúró ní ọ̀nà nígbà tí ọlọ́run bá pè mí láti rán mi níṣẹ́ may almighty terminate your appointment now ní orúkọ jésù may your secret be open gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹ bá ti ń ṣẹ̀ ní kọ̀ọ̀kan ní gbangba kí ọlọ́run gbé wá sí gbangba lórúkọ jésù may god not forgive you your sin may your sin be exposed may you be exposed physically and spiritually may you be exposed anywhere you go in the mighty name of jesus christ ẹ̀ṣẹ̀ yín a ó bẹ̀ wò ní ayé ní orúkọ jésù a ó sì tún bẹ̀ wò ní ọ̀run bẹ́ẹ̀ ló máa rí kò ní padà gbogbo ẹ̀yin ṣẹ̀ wà lórí yín ẹ ní agbára mo gbàdúrà gbogbo ohun tí ẹ fẹ́ kó bò ní àṣírí yín kò ní bò ọ̀run yóò tú bẹ́ẹ̀ lórí kò ní padà gbogbo ẹni halẹ̀ mọ́ ní kọ̀kọ̀ ní gbangba may almighty God destroy you all the enemy of my soul of my progress of my goodness all the enemy of my life may almighty God expose you and slay you so shall it be once again I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. I call myself, my children, blood of Jesus Christ. All my well wishes all over the world. I cover them with blood of Jesus Christ. I pray for peace. Gbogbo àwọn olódodo tó wà nínú wàhálà àti ìdààmú. Mo súre fún yín kí Alafia, kó jọba nílé yín may almighty visitation visit you may God visit your home may God settle your life in the mighty name of Jesus Christ so shall it be in Jesus name we pray amen I want to tell you listen and listen carefully on this platform I'm not evil and let me tell you physically and spiritually if you are evil you have no rights over my life you have no right over my platform you have no rights over whatever i do to control me okay okay so i'm still telling you you can see my struggle you can see what i passed through nobody up till day nobody feeding me i ah, got ah, intimbashe nimunje so you have no right to control me okay you have no right to determine my destiny you never created me so tó bá tó bá so sórí ọ̀rọ̀ mi eh To bad dúró sórí ọ̀rọ̀ mi tó lọ fẹ́ gbé mi wálẹ̀ ọ̀run máa gbé wálẹ̀ the Lord will disgrace will disgrace you so i'm going to talk you carry more I, don't want you to forget but today I want to preach. gẹ́gẹ́ bí iṣẹ́ tá a fi rán mi a máa gbàdúrà lónìí ní nípa Delilah àti Jezebeli má dẹ̀ sọ̀rọ̀ nípa Karimo you cannot stop me bẹ́ẹ̀ ni mo sọ fún yín you cannot do what you cannot stop me I'm unstoppable so far I'm doing things of God you cannot stop me okay so if you have been nice to me mama we okay these people are nice to me oh maybe because of that I'll be just be quiet you are not nice you are with if you want to force me to do something i'm not under slavery okay nobody can force me to do things me over shit and whatever god or the spirit of god in me want me to do nobody no jupiter can stop me i'm unstoppable that's it so but i'm telling you today if you are a good person you are under my platform what we're about to say today, I believe, is going to set you free. Okay? Mm-hmm. So, <laughs> Heavenly Father, once again, a fẹ́ gbàdúrà, a fẹ́ sọ̀rọ̀, ọ̀rọ̀ ò ní kó jáde kó tú ìdè. Gbogbo ìkà tó wà nínú ọ̀rọ̀ yìí, tó wà nínú ayé, tó wà ní àyíká wa. Every enemy that pretend to be a friend in our nation ni o, in our home ni o, in our life, in our surrounding, oh Lord, expose all of them. Today, I want you to expose evil. Lord, expose evil. In any junction that they are sitting, they are standing. <laughs> Gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin tó ti man ti page me. Lord, who Jésù, those who do that against me just for me to be described, for me to be shut up, for me not to say whatever God has laid in my heart. Such people, Father, expose them. Let their sin be exposed to the whole world. Let their sin be exposed to their community. Let their sin be exposed to their nation. Let their sin be exposed to those who are going to judge them, and they will not be pardoned. So shall it be. Especially those who have been flagging my show, who have been flagging my page. You shall be exposed and be disgraced all over the world. So shall it be. In Jesus' name we pray. Amen. You are welcome once again We want to pray first. We are praying against Jezebel and Delilah. Don't forget last week. We, we are in another week now. We pray God reveal to me. <laughs> I don't want to mention the name of those people who actually carry the, the those things, the injection. Okay? So when they said, Thomas when you go injection, Danny, it doesn't mean those people with the, they doctors. Those people with injection that God revealed to me, they are not doctors all right the lord is a god of uh, wisdom ọlọ́run máa ń bá ni parable you understand me so when we talk about people using some things to kill people it doesn't mean okay doctors or maybe when i talk uh, mama maybe talking about the, you know a lot of people they are killers they go to even they go to places to buy some things and they mix it together they <laughs> they, they kill people let me tell you when I was in South Africa, before I continue, when some guys, they, you know, normally because they do visit my, our house like that, it's not me. I'm not, like me, I'm not friendly. People don't, they know I'm, I'm not friendly, okay? I'm sorry, not that I'm not friendly, but I don't want to. I don't, I, I used to be careful. Not, you understand me? Because I don't want me, you don't know any, any, any, oh, the money, but you then they come and you know, because you are seen together, then you now pay for the problem. No. Mm-hmm. I, I, you you do, used to be very careful. Now, on that fateful day, some some these I mean these Nigerian people that I used to run around my uh, eh, late uh, eh, the father of my then they came around and they were talking because all of them they have girlfriend and they have married. Some of them are married to South Africa, you know, and some of them they were just talking. One Sunday they were they change when they want to talk about this and South African people, they now change it to our language. And they start say, ah, àwọn eléyìí, they, start, they were now abusing that. Don't say that though, if they want to discuss about uh, things, you know, go to, they say, ah, don't talk about the, in the presence of those one that this is what they used to do. That these people, some of them was down talking to the husband that day that they, I've, I've said, I told you before, that one man law ego, monje, you know, they love each other, they have children actually for each other. For, to, for you to know how devilish some, the devil, I mean, Satan is, you know. So they wọ́n máa fìgò sóúnjẹ. Ṣàkàṣà kọ́ story in short. One leg, one figure so sóúnjẹ. They killing different way. These people, a lot of people are doing like that. But thank God for the Facebook also. See Facebook kò bá We thank God because of the we quickly is exposing a lot of evil also. Uh, eh, yeah, and it's causing a lot of problem as well. But the good is also okay. So we appreciate and we recognize the goodness of the what the Facebook and the blue herb have scores for people. So you are welcome to this platform once again. So if I'm talking at people, you should pray. Pray about it too, oh, okay? This week I'm telling you, I'm be telling you about people with the poison, okay? But now, I saw people that supporting themselves even tó ń bá ṣe nǹkan And I, obìnrin dẹ̀ pọ̀ ńbẹ̀ gan-an, obìnrin pọ̀ tó máa ń support àwọn ọkùnrin tó máa ṣe Women support men that's too evil. They also support few of women also. Okay? But today I'm telling you, uh, ká tó lọ, mi ò Karimo, ká badura. I want Karimo to, not to forget other bubu or totiso, Okay? Because me over my máa post àwọn ọ̀rọ̀ sórí platform any. I watch I àwọn chat tó ti ṣe tó ti ṣe tó ti ṣe. Màá little little kíní tó máa ń So níbi tó ti sọ wípé Mohbad ńkọ́ I want to pray ni we want to pray against Jezebel against Delilah against we are going to pray against uh, evil men also we pray against evil men ẹ̀yin tẹ́ ń flag show yìí show for ṣòfò dànù o fi ẹ flag page me. ẹ show for òfò dànù anybody working to bring down that is bringing down my page may your sin be exposed to the whole world may you not be pardoned may you be disgraced May the sword of the judgment of that country you live, you reside, may it slay you. May your secret be open. May evil you have done to people, may that evil be exposed to the whole world. You will not be pardoned. Anybody that pretend to be good person, that's actually evil. Oh Lord, expose all of them. Any evil around me, around my children, any evil around my home, any evil in our nation, in our surrounding. Oh Lord, expose them. Father, expose the evil. The wicked souls, you will not go unpunished. The Lord will expose you. The Lord will disgrace you. The Lord will destroy you. Gbogbo ẹ̀yin alábẹ́rẹ́ ikú, mo tún wá fún ní ọ̀sẹ̀ yìí. Mo ní pé ẹ ó gúnra yín pa, ẹ ó para yín lórúkọ Jésù. Gbo ah ah bẹ́ẹ̀ lórí kò ní padà. I want you to be careful. Some of you on this media that you know some of them they just send some people now. Check it out. So àwọn tó rán wọn, àwọn tẹ̀rẹ̀ pọ̀ rán wọn kọ́ ló rán wọn she understand they going to people tó bá wá sọ́ndà platform yín ìwọ tó rẹ́rìn ẹnu ẹ̀ kan dànù kẹ́nu ẹ̀ kan kó ṣòfò lẹ́mẹ̀ẹ́ tó me. bá ti sọ tí o bá ti mú ẹ̀rín wá tá a crack joke we are no àti ìdè àti ìdè setting àmì àti ìdè time tí a máa joke So you don't you know don't make fun of me. And you, I told you my platform is not for everybody actually. At the same time, nobody must flag me because when they are flagging me, they give me I will know that they are flagging me. Okay, so if you are evil, excuse me, all right? Because only Ghost I will destroy you. Aha. In this place, babaláwo àwọn èèyàn lè máa bẹ́rí kán máa ṣe kà kán máa ṣe oríṣiríṣi kí a máa don't curse people I'm, I will cause evil one to Satan resist the devil he will flee from you alright àdúrà là ń gbà mi ì gbébọn mi ì lo mi ì lo poison fún àwọn èèyàn mi ì yìnbọn mi ì ní mi ì ní anything tó ń ṣe kínní so kí n má lè gbàdúrà no ṣọ́ra ẹ̀ gan gidi ó ti yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti fún ní májèlé jẹ tó ti di wàhálà sí wọn lọ́rùn tó yẹ pé wọ́n nà sí ẹ̀ tó bá tún lọ bá wọn kan wọ́n á tún sọ dín lámọ́ ẹ lọ́wọ́ wọ́n á dáyà já ẹ wọ́n á lọ́jọ́ ikú ẹ ò ní pẹ́ wọ́n á máa ní kó má pray sit down there tí mo fẹ́ sọ lónìí ni a máa gbàdúrà ní ọ̀sẹ̀ náà ni pé àdúrà kan wà tí wọ́n ní kí n sọ fún yín kẹgbà òun náà ni wípé this prayer all the evil people around me all the evil people around me all the evil people around me let me tell you some evil people dey send some evil dey pretend you to be enemy i mean to be, uh, to be a friend evil the enemy will pretend to be enemy sorry mo ní enemy will pre enemy will present to be friends and the moment kò sí nǹkan tí wọ́n ní fẹ́ ṣe they will change your orientation they will make you forget you will forget that there is evil in this world don't be carried away okay every evil pray it every evil around me oh Lord expose them <laughs> anybody pretending to be a good person to me that actually mean evil to me. Lord expose them. Gbogbo ìkà ní àyíká mi. Gbogbo ìkà ní mi. The enemy in my nation. Okay? Pray it. Call you anybody sílẹ̀. Either you are a big person, you are a small person, whatever, tó bá Every pray the prayer. Every evil around me. Oh Lord, expose them. Anybody that is evil around me, around my children that are actually evil, <laughs> pretending to be good. Uh-uh. Father, Lord, expose them. Lord, expose them. Every evil in our nation, those people doing our nation harms, pretending to be a good person. Father, Lord, expose them. Father, expose them. The evil in my matter, in my case for a long time, it is time for you to be exposed. Yes, you shall be exposed. <laughs> Let me tell you, some evil, they will do evil to you again and they will be dragging you. When they do evil to you, they'll be the one to be dragging you. Yes. Maybe you don't know. Evil will do evil to you. They will be dragging you again. Every evil, <laughs> every evil around me pretend to be a good person. Eh? Oh Lord, expose them. Oh Lord, expose them. Oh Lord, expose them. Oh Lord, expose them. Hmm gbogbo ẹni tí ó jẹ́ èèyàn ìkà tá a ti rán bí ìránṣí àti àṣàṣí láti ṣe ayé mi níbi olúwa tú wọn ní àṣírí kó o sì pa wọ́n run lord expose them and destroy them the wicked lord expose them lord disgrace them lord destroy them every evil in our nation pretend to be a good person lord expose them lord destroy them Lord, disgrace them. Every evil possessing my things, oh Lord, expose them. Lord, expose them. Lord, expose them. Lord, expose them. Every evil around my children, every evil around my destiny, every evil around my life. Lord, expose them and destroy them. Lord, expose them and destroy them. Lord, expose them and destroy them. Every evil around the innocent one, oh Lord, expose them and disgrace them. Lord, expose them and disgrace them. So shall it be. In Jesus' name we pray. The enemy they have sent just so to mount my children. Father, destroy the enemy. Every enemy sent to mount my children. Oh Lord, destroy the enemy. <laughs> Pray, oh, every enemy sent to mount my children. Oh Lord, destroy the enemy. Father, destroy them. Destroy them. Destroy them. Every enemy mounting my children. Oh Lord, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them. The enemy that they sent to mount you up, to mount your children, is to destroy you. But tell God to destroy them. Oh Lord, destroy them. Every enemy sent to mount me, every enemy sent to mount my children. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Destroy them. Destroy them. Destroy them. Destroy them. Destroy them. Destroy them. Destroy them. The secret of the enemy will not be covered. The enemy shall be slain, shall be exposed. So shall it be. You are welcome once again to this platform. Bola Falajade is my name. Katumalo. How can I say Bíbélì But I'm a car. Don't forget you are going to read it before we continue. Okay. <sighs> open force uh, king mm. Mm. Isso. First, King. Read 20, chapter 21, verse. Chapter 21, verse 25. There was none who sold him. Speak louder, darling. There was none who sold himself to do what was evil in the sight of the Lord, like Ahab, whom Jezebel, his wife, incited. You see? You can see Jezebel and Ahab according to Bible. They are evildoer. Evil times evil. Evil square. Okay? Evil plus evil. Evil square. Alright? The both of them, they are very good combination all right <sighs> evil plus evil scotto, evil and evil square the graffiti. Do you know why? The Bible said there is nobody. Let me read myself. Read again. When people are reading for me, actually, uh, I don't normally get pleased. like. We oh, are read continuously. There was none who sold himself to do. Nobody, nobody give himself or give themselves to this couple, Ahab and Jezebel. Both of them their husband and wife, and they match each other. Okay, continue. There was none who sold himself to do what was evil in the sight of the Lord, like Ahab, whom Jezebel, his wife, ins insisted. Both of them. When the husband shouted, when the husband said want to kill, maybe if the wife want to kill, the wife, I mean, the husband also will do what? He will support. They are very compatible. They are what? They are very compatible. Some people will be calling you mommy. I don't know you. Don't call me mommy. Emma má bínú. Má bínú jọ̀ọ́ torí Ọlọ́run. You know when you when I know if I know you now, I don't know you. I don't know who is under this place. You're calling me mommy. Thank you for for the honor. Okay? God bless you. God bless you for that. But these days, you got to be careful. On the media, you got to be careful. The Jezebel and her. Because of the two, the two of them. You see, the Bible says, one will chase a thousand, Until we chase 10,000. You can see the gravity of the wickedness because they are, it's not one person. They are two in number. So their evil has weights. Their evil is what? Is, is heavy. It's not ordinary evil. All right? Pray it again. Pray this prayer. any man or woman that click together <laughs> anybody that I àwọn kan to my máa I wọn be husband and wife some people they join together like husband and wife over your case they are not actually all the husband and wife they join together like husband and wife just to destroy you and some people they are partner but partner is crime for real every every man or woman that join together all the husband and wife that plan to destroy me, all my children, all my glory, all my destiny, all my nation, all whatever. Pray, I'm just measuring things you can. Oh Lord, destroy them. Every partner in crime, they may be only jọkùnrin àtọkùnrin ọdẹ lè jọbìnrin àtọbìnrin they will gather together you see let me tell you people with wickedness and in that their clique you see imulenio they will tell you they be performing something they be telling you know in between themselves they be telling people we are going to do this just to convince the world just to convince people every enemy of my life those who partner together to ruin me Lord destroy them any man or woman that partner together to ruin my destiny oh Lord destroy them any man or woman that partner together to ruin my children oh Lord destroy them Anybody that partner together to ruin my destiny, to ruin my career, to ruin my platform, to ruin me financially or materially or spiritually, such people, destroy them by fire. Destroy them, destroy them, destroy them. Pray it. Every enemy that they martin my children, oh Lord, destroy the enemy. Gbogbo ọ̀tá tá a fi moment. ọmọ mi, tá a gbé kọ́, <laughs> tá a lórúkọ Jésù all of them destroy them in Jesus name we pray the enemy of our nation their sick will not be uh, will not be I mean will not be covered <laughs> kò ní ṣeé ṣe káṣí yín máa bò let me tell you this prayer a lot of people have they are they are working seriously for me not to talk they want me to shut up about some things they want me you know let me tell you something I give thanks to God because as for i mean right now bí mo sorry. nobody sending me gifts nobody give me anything i have a freedom of speech i will not say anything bad to anybody but to say the truth i have the audacity i have the freedom of saying the truth because i have no bribe i have not been bribed from anybody nothing be given to me as a bribe okay now ká tó continue ṣé mo pé mo sọ̀rọ̀ kan ní karimo. I mean mo sọ nípa ní àwọn nǹkan tí Kàrímọ́ ti ń sọ tí bá dákẹ́ mi baba bá wọn sọ sí mọ́ á dàbí pé ẹ̀rù máa ń bá àwọn èèyàn ó ti yé bẹ́ẹ̀ ẹ jẹ́ ní tiẹ̀ kọ́kọ́ mo ti rí àwọn story kan tó ń lọ káàkiri kò ṣe gbogbo ẹ̀ ni mo máa ń sọ sí jẹ́ nǹkan there i mean oh mo ti rántí orin yẹn mo de kọ́lé nǹkan hmm, two black man sitting on the front, One name Peter, one name Paul. Go away, Peter. Come back, Paul. <laughs> so good. <laughs> Only primary school mo ń kọ o. <laughs> Ẹni tó bá mú orin yẹn kó bá There are two black bears sitting on the wall. One name Peter, one name Paul. Go away, Peter, go away, Paul. Come back, Peter, come back, Paul. And sitting on the fire of EFCC. Who is that? We are praying. you. orin yẹn kàn wá sí mi lọ́kàn látàárọ̀ ni gúúsì òsì afẹ́kọ̀ọ́ yàn yàn gbàgbé gbogbo orin tá ti kọ orin sí yẹn a máa máa delete fídíò yẹn because tá ti kọ orin sí mi need to delete tó bá ti jẹ́ pé a play nínú music tó bá ti fi sórí tiktok wọ́n lè fi sórí bá mi fi sórí tiktok mi. There are two black boys sitting on the front. One named Peter, one named Paul. Go away, Peter. Peter, go away, Paul. Come back, Peter, come back, Paul. And sitting on the fire of ESC. E <laughs> it's because the more pàtẹ́wọ́ bá mi Now let's go to Karimo's um, something before we continue our prayer and preaching. Emma má bínú, but she she need. But just uh, it's good at times to. So, orin yẹn ẹ̀ mọ́ ni orin kan nígbà kan tá a wà ní school orin nursery school àbí orin nursery school àbí primary school mi tẹ̀ mọ́ so Karimo ó sọ̀rọ̀ kan ní lára àwọn ṣáàtì tó ṣe nígbà. Uh, tó lọ sọ́dọ̀ no ilé ìkọ́ ló sọ lára èyí tó sọ lọ́dọ̀ dadi frida máa sọ ń sìn but eléyìí ó sọ ní kò tẹ̀ tí ìgbà tó ṣe ṣáàtì yẹn ó kàn jáde ó ní ṣẹ́ ẹ mọ ní ẹjẹ́ ń sọ kankan fún nǹkan tí Karimo fẹ́ ṣe tó ń ṣe táwọn èèyàn ń ṣe they want to systematically um, jẹ́ ká máa mú díẹ̀díẹ̀ máa sọ̀rọ̀ púpọ̀ ó ní pé ìgbà tí Mohbad kúrò ní torí ẹ̀ kò tí ì bẹ gbogbo àwọn tó bá parọ́ mọ́ o ṣé ẹ fẹ́ sọ pé Wùmí ìgbà tí Wùmí tí Mohbad kúrò ní ṣó níjọ yẹn ṣé wọ́n sọ fún yín kì í ṣọ̀dọ̀ èèyàn kan ló lọ tí wọ́n ló kọ́kọ́ lọ ṣe fàájì kó tó máa bọ̀ nílé Karimo ló sọ bẹ́ẹ̀ lára àwọn voice Karimo. Karimo sọ wípé nígbà tí Mohbad kúrò ní pati pé kò wálé straight away kẹ máa gbọ́ ọ lára irọ́ tí Karimo pa bóyá tòótọ́ dẹ̀ ni kó bá wa ṣí ẹ̀ láìtì sí pọ̀tẹ́ má gbàgbé pé Karimo torí a gbọ́ lánàá pé ọmọ Karimo o ó pè jáde ó ní rélìsì ilé Mohbad ń kọ́ òun ló gé òun lẹ́sẹ̀ fine and good ìyẹn mọ̀ wípé láti sọ fún yín pé ẹ̀jẹ̀ wọ́n ní ẹ̀jẹ̀ wà ní ṣe mọ̀ pé ní tírílé rélìsì inú ilé èèyàn bá kán rélìsì wà bẹ̀rẹ̀ ṣàpó lè gúnyàn náà ẹ̀jẹ̀ lè ṣòtìyé bẹ̀yẹn ó lè gúnyàn tó bá dẹ̀ lọ gún ẹni yẹn láyà àbí tó lọ gún níbi tí ò dáa ó lè ẹ̀jẹ̀ lè waste gan táwọn tó wọlé níjọ́ yẹn tó sọ pé wọ́n rẹ́jẹ̀ but ní beginning of the issue wọn ò sọ pé gbogbo wọn pátápátá pátápátá porogodo àti dáàdì Mohbad o àti ìyá Mohbad wọn ò sọ pé wọ́n rẹ́jẹ̀ ọ̀n títí àwọn ọmọ Nàìjíríà tó tọ́ bírò àwa báyìí ẹ má dẹ̀ gbàgbé o tá a bẹ̀rẹ̀ sí ń pariwo ẹ má dẹ̀ gbàgbé o mo sọ níjọ́ yẹn pé yorùbá kan àmẹ̀bọ yorùbá kan ẹ lórí mídíà yìí àmẹ̀bọ àmẹ̀bọ yorùbá kan ó sọ wípé ní ọjọ́ náà òun ló kọ́kọ́ post Mohbad tó rẹ́rìn pé which one be this again ó post ikú Mohbad ní on the twelve ńgbà tí ṣé wọ́n ti sí ó dẹ̀ rẹ́rìn síbẹ̀ ẹ mọ kéèyàn fìyàn ṣe yẹ̀yẹ́ ẹni tó ní àmẹ̀bọ ilé ìkọ̀ wà mẹ̀bọ yorùbá nìyẹn o ẹni tó ní àmẹ̀bọ yẹn torí ibẹ̀ ẹ jẹ́ ká máa bá ọ̀rọ̀ yẹn bọ̀ ní díẹ̀ jẹ́ mo kàn fẹ́ fún yín ní information kékeré a dẹ̀ fẹ́ gbàdúrà mo dẹ̀ fẹ́ sọ fún yín pé kíkàrí mọ́ gbogbo àwọn tó bá ti pa irọ́ mọ́ tó bá jẹ́ irọ́ ló pa kó má bẹ bàbá Mohbad ní kó kó torí gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn pẹ̀lú tó ti ń sọ yìí wọ́n ní ọ̀rọ̀ kúrúmà ní èdè ìlú wa kan ó ní kúrú máa wú kúrú ọ̀rọ̀ tuntun máa wú tèṣí èdè ìlú ni ó ní kúrú máa wú kúrú ìyẹn mi pé the new story will bring will bring back the old story the new story will now bring back the old story okay somebody can actually when you try to maybe you want to do evil before and then your skin now being open you can actually change Yeah, we clap for you for that, okay? But you must not be partial at the same time. You have to be also be straightforward in all things now. Do you understand me? So that people will understand. But Emma Bagbe, you guys should not forget that this guy, I mean this lady, she's not there in the house of Mohbad. And again, release tó ló kàn yẹn nínú ilé Mohbad. Ṣé Wùmí lè kan release nínú ilé Mohbad? Mo fẹ́ tán bá ń jà ṣé Wùmí lè kàn rélì sílé Mohbad àwọn a lot of people náà nítorí dàrósà náà ń kọ́ níjọ́ náà lọ́hùn ó ṣèṣe lójú ojú ẹ̀ wú ṣé rélìsì náà ṣé Wùmí ló na gbogbo wọn what happen ṣó ti yẹ yín mẹ́yẹn what happened? tí rélìsì tó kọ́ nígbà tí wọ́n ń jà yẹn ṣé Mohbad àbí Wùmí ní agbára ju Mohbad gbogbo àwọn tó wà nínú ilé Mohbad yẹn So ti yẹ yín mẹ́yẹn and others not be Daoza tún ṣèṣe ó ti yé a lot of story ni ẹni tó ń pè ní Kàrímọ́ yìí ló ti sọ before today ó ní wípé Mohbad bó ṣe kú òní ṣe mọ̀ mo ńgbà tó dé Nàìjíríà ń sin bóyá wọ́n wá ń ṣàlàyé fún kó beat around the bush bóyá ó dẹ̀ fẹ́ wò pé tóun bá sọ àṣírí Mohbad tóun bá sọ àṣírí Wùmí Wùmí máa jáde wá our son tó wà ń bẹ̀ gangan ṣó ti yé yín ṣé initiation wà ní tọ́nà wẹgbẹ́ kan ó ti yé oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n ti sọ ni Kàrímọ́ náà sọ ọ̀rọ̀ Kàrímọ́ là ń sọ ń sìn and kí ló wá fa ọ̀rọ̀ tó fi jẹ́ pé ní bìgínì ní day one yẹn ẹ́ kí ló fà á tó fi jẹ́ pé wọ́n sáré ọ̀tọ̀lẹ́ni tó kọ́kọ́ drag ní bìgínì nígbà tó dẹ̀ yá wọ́n shift ẹ̀ sórí ẹlòmíì nígbà tó yá wọ́n ẹ máa gbọ́ wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n kọ́kọ́ shift wọ́n kọ́kọ́ ní Naira Marley àti Sam Larry àti nígbà tó wá yá o tẹ́jọ́ ń lọ tẹ́jọ́ ń lọ tẹ́jọ́ ń lọ wọ́n pe wọ́n wá ní àwọn ọlọ́pàá wọ́n ṣe wọ́n gbà tó ń continue investigation wọ́n ní òkè o a máa bẹ̀ wọ́n wá pe kí lorúkọ ẹ̀ prime boy prime boy wọ́n fi sí wanted ó yọjú ó ní wọn ò pè ń tẹ́lẹ̀ o kí ló tó ń fi òun sí wanted nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ ó dẹ̀ ṣàlàyé before the time ó dẹ̀ ti ṣàlàyé wípé àwọn máa ń jà ó ti sọ ó kàn sọ kò sọ pé pé nǹkan tó ṣẹlẹ̀ lóhun bìtí òun àtọmọ yẹn ọ̀rẹ́ òun pé kò lè pa á ṣe ti yé bàbá Mohbad náà dẹ̀ sọ the same thing but Karimo là ń sọ ń sìn Karimo sọ many things to complicate no bóyá hmm, Karimo sọ many things ó jáde nígbà ó ní pé nígbà tí Mohbad kọ́kọ́ ń bọ̀ tán ṣe parí ní show ó ló lọ sí ibì kan that is ọ̀dọ̀ ẹni tó sọ pé ó lọ níjọ́ yẹn wọ̀sẹ̀ ọ̀dọ̀ promoter ẹ̀ ó ló kọ́kọ́ lọ sọ́dọ̀ promoter bóyá kan tó jáde ó nígbà tó túnbọ̀ ó ló tún lọ sọ́dọ̀ promoter nígbà tí prime boy dẹ̀ máa sọ̀rọ̀ prime boy ó ní pé ń gba nítòótọ́ àwọn jà ó ní ọ̀rọ̀ wùmí ló fa ìjà ó ní in fact ó ní wọ́n drop òun sí kòròdú ni ó ní wọ́n gbé òun mọ́ ó nígbà tíjà yẹn wà òun wá lọ fẹjọ́ sùn ẹni tó promote ẹ̀ níjọ́ náà lọ́hùn ó nígbà tóun lọ fẹjọ́ sùn ẹni yẹn wá ní kóun dúró òun bọ̀ kóun lọ bá Mohbad nínú mọ́tò ó lóun dẹ̀ lọ bá ó ní bóun ṣe débẹ̀ ó níbẹ̀ lòun dúró títí títí tí gbogbo èèyàn wá sọ fún un pé wọ́n ti lọ kí òun lọ wò ta ó ní gbà tó dẹ̀ máa wò ta ó ní wọ́n ti lọ ó ní sọ wọ́n ti òun wọ́n fi òun sílẹ̀ síbẹ̀ bẹ́yẹn ó ní for that ó nínú bí òun ṣó ti yẹ yín mẹ́yẹn. Hmm ọmọ yẹn ti sọ̀rọ̀ pé wọ́n bú pàwọn jà o ṣó ti yé yín prime boy ó jẹ́wọ́ pàwọn jà ó ti yé bẹ́ẹ̀ yẹn ìjà yẹn kedere ó lòun ló tún wá lead pé wọ́n continue láti jà nílé ṣé Wùmí ló fẹ́ fọ́ release ṣé Wùmí ló gba gbogbo wọn ní ẹ̀ṣẹ́ lójú mo béèrè ní o tó bá jọ òun náà ni tó bá ti parí kéèsì ẹ jẹ́ kó lọ máa bá wọn àwọn táìsì jà mí àwọn olóńrè nísìn lá gbogbo ìlú tó bá ti lè yóò ti yẹ ẹ jẹ́ kó lọ máa ja rẹsìlì ó nìṣan ṣó ti yé wọ́n ní rélì sí fọ́ ọmọ kékeré yẹn náà láti ọmọ ẹmọ pa àwọn ọmọ kékèké tó àjẹjà tó bá wà nílò ìbọn kì í parọ́ ṣó ti yé mẹ ó sọ bẹ́ẹ̀ ó ṣe weakness pé egbò apá kan wà lẹ́sẹ̀ egbò ilé Mohbad lòún ti gba àpá yẹn ìyẹn mi pé ẹ̀jẹ̀ pọ̀ nínú ilé ẹ̀jẹ̀ ń ṣàn nínú ilé yẹn I want to ask a question ẹjọ́ tó bá jẹ́ Mohbad tó bá jẹ́ Wùmí ló pa Mohbad mi ò sọ pé nǹkan o mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé yẹn o ṣó ti yé bẹ́ẹ̀ problem wà o ṣó ti yé ẹ̀hẹ́ ṣé àwọn ọlọ́pàá Nàìjíríà máa ma protect ẹ̀ <laughs> kí ló dé tó fi jẹ́ pé nígbà tí Mohbad tún wá kú yẹn wọn ò fún Mohbad ní chance rárá láti jẹ́ pé bóyá ó lè padà jí ṣó ti yé bẹ́yẹn wọ́n ti ní kán lọ sí kí ló kí ló fà á sí sin kíákíá o àti etí bàbá sí o àti gbogbo wọn o kí ló fà á ṣé rí hmm. ṣé rí yorùbá máa ń pa òwe kan pé kúrú máa wú kúrú ọ̀rọ̀ tuntun máa wú tèṣí tí mo i mean tí Karimo bá ti fẹ́ sọ̀rọ̀ kó má gbàgbé gbogbo tó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ṣó ti yé bẹ́ẹ̀ kó má gbàgbé o ó ti yé kó má gbàgbé o ọ̀dọ́ o kò sọ pé òun ò lọ́wọ́ nínú ẹ̀ ń sìn kò dẹ̀ sọ pé òun ò fún omi lóògùn kò sọ ó lóun rẹ́dì láti jẹ́wọ́ gbogbo nǹkan tóun bá ṣe ó ní wọ́n ti sọ pé òun lòun fún lóògùn kankan bẹ́ẹ̀ ó ti expose ara ṣòtiyé but oògùn kan ló pa tó bá máa sọ ń sìn mí lè sọ bóyá test ti jáde o toxicology àti kíní kan oncologist dáná lọ ṣe mi ò mọ̀ bóyá ó ti jáde o tó bá jáde ẹjọ́ ẹ tag mi ẹ jẹ́ kí n mọ̀ mi ò ní interest púpọ̀ lórí kéèsì yẹn ṣòtiyé but at the same time èmi hmm? fún gan kí lórúkọ ìkàrí mọ́ òun náà máa kò mí pé bóyá torí pé weakness against àbúrò ẹ̀ báyìí póun náà ò ní tó bá ti yá but ẹ má gbàgbé o Kàrímù ò sí Nàìjíríà o don't forget the release ó kán ṣebí bàbá Mohbad náà ló ń rẹ́jẹ̀ nínú ilé àbúrò bàyà Mohbad ló rẹ́jẹ̀ nínú ilé a lot of people ló ń rẹ́jẹ̀ a lot of evidences ló wà báwo ni ẹ̀jẹ̀ yẹn ṣe wá release tó wà nínú ilé tó kán ṣẹ́ẹ̀wù mi ló kàn ta ló kán release wọ́n ń jà ṣé tí wọ́n bá ń jà nínú ilé yẹn ṣé Mohbad wọ́n máa ń dáwọ́ jọ na Mohbad fún Wùmí torí kò yé mi torí Wùmí àwọn èèyàn Wùmí ò pọ̀ púpọ̀ nínú ilé tó èèyàn Mohbad in tó ṣẹlẹ̀ torí kí Kàrímọ́ tó jáde wá ṣàlàyé ẹnu ẹ̀ kì í ṣe nǹkan kékeré tó ń sọ fún lélẹ́yìí kó sọ gbogbo nǹkan tó bá fẹ́ sọ in tó bá mọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn kó sọ fún gbogbo àgbáyé toró sọ wípé bó ṣe ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé kí n sọ ṣé kí n sọ fún yẹn tí Karimo sọ pé tí Karimo sọ ipa àwọn ló ló pa Mohbad ipa àwọn ló àwọn gúrùpù ló pa Mohbad ẹni tó promote òun ni Karimo sọ Karimo ṣe mọ̀ pé oníkálukú ló dárúkọ àwọn èèyàn tí wọ́n ti àbí anybody tó bá wù wọ́n láti dárúkọ but the Lord showed me that the group of people kill Mohbad but somebody carry on the operation and that is why he got to torí ẹ̀ níṣẹ́ rí ó pẹ̀lú nǹkan tí mo fi sọ pé ẹ̀yin alájàlẹ̀ group that is uncultic people ritualists all those people that fetish people ẹ eh? gbogbo wọn náà pé kí Mohbad wọlẹ̀ wọ́n fẹ́ ṣe nǹkan kan lọ́jọ́ kan is part of it o these uncultic people they are part of it Mohbad was used for sacrifice. But he has to. Something, some preparation have to be done. Release kan. Ta ni wọ́n sọ pé kan release wọ́n jà ní tòótọ́. Ṣé wọ́n dáwọ́ jọ no Mohbad ni? No Mohbad pa ni. What happen? Because in the beginning, all of them, they are supporting Mohbad. I mean, Wunmi. What caused it? is it because of money i'm not i don't think it's because of money that this time around that gbogbo àwọn tó wà nílé yẹn náà ṣe ń support Wùmí àbí wọ́n support Wùmí something is fishing Karimo Karimo don't two that brain Don't má tiẹ̀ fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pọ̀lọ̀ fún wa sọ gbogbo nǹkan tó wá máa sọ once kọ́ máa pín kí wọ́n wá lọ jókòó kó wá máa wòran. rélì sí kán nínú ilé wọ́n jí bàtà bàtà Mohbad tí wọ́n ti kó tíyẹ̀ kó kó tó di pé Mohbad kú mi ò sọ pé ó da bọ́n ṣe kó bàtà Mohbad o bọ̀ kò sí nǹkan tó wà nínú bàtà Mohbad tó ti lò kù alòkù ni tó bá lọ sọ́jà lọ ra bàtà fún a ti sọ yẹn last time as we do a repeat yẹn mọ́. ní bìgínì wọ́n kọ́kọ́ dárúkọ Sam Larry kì í ṣe ìwọ nìkan everybody gbogbo àgbáyé àwọn kan kọ́kọ́ gbé nínú Ìyábọ̀ Òjó ń ṣe ó dárúkọ Sam Larry Naira Marley ó dárúkọ Elégùṣì yes Ìyábọ̀ Òjó èmi tí n bá fẹ́ ṣe ṣáà tí n bá fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan I talk about based on what God revealed to me tó bá wá yá táwọn èèyàn bá ń bá mi sọ̀rọ̀ àbí tó bá ń sọ̀rọ̀ náà ti bá ń gbọ́ lórí mídíà màá tún praise mi ò ń dédé bẹ́ sọ̀rọ̀ I don't just mi ò kàn ń bẹ́ tí bá dẹ̀ rí pé èrò wá pọ̀ lórí ọ̀rọ̀ náà gan pàápàá I will step I will ma step down ma sit back láti máa wo nǹkan táwọn èèyàn ṣe a lot of game is going on. a lot of things going on. Karimo ó ti challenge bọ̀bọ̀ tó promote Wùmí ẹ tó pé promote Mohbad lọ́jọ́ yẹn ó ní bó ṣe kúrò ní party ó lọ bẹ̀ ni òun ò bo ẹni yẹn ẹni tí bí kí ló ń porúkọ ẹ̀ bàbá Mohbad yẹn ó ń protect prime boy reason why tí gbogbo kìíní tí a lot of people have been dragged on this issue is because of the money nobody love Mohbad yes nobody love Mohbad should I tell you the truth nobody love Mohbad. The justice for Mohbad that everybody is shouting is because of the money. The royalty now how to share the royalty. That's why some people are standing for Mohbad, justice for Mubad. A lot of people are being measured. Why? The Lord revealed to me there was a principal obìnrin kan wà ní àárín obìnrin ọkùnrin mẹ́rin mi ò gbàgbé ìrántí Ọlọ́run fi wọ̀n mí ọkùnrin mẹ́rin obìnrin kan wà ń bẹ ó bó ṣe ń bélè sọ ló ń bélè sọ ló ń bélè sọ ló ń ti yẹ the Lord revealed it to me then nínú fídíò kan ṣe mọ̀ pé mi mi ò when it comes to the things of God mo máa ń sọ̀rọ̀ Moses and again mo máa ń sọ̀rọ̀ ní parable mi ò sọ gangan bó bá ṣe like mi ò ń fi energy temi so like energy temi kí n máa fi ṣe àbí kí n fata sí kí n fi pò i say the way ma kàn sọ díẹ̀ because mi le soro sọ̀rọ̀ tán nítorí Ọlọ́run bá fi wọ̀nyàn gan o ò lè sọ Mohbad to God is used for ritual yes but ati ti sọ pé ita ritual nsìn a ti ní kàn cancel ritual ní orílẹ̀-èdè wa àwọn tó ní mental problem gbogbo yes àwọn nǹkan tá à ń sọ wọn àwọn èèyàn alágbára ayé mọ̀ o àti ní kàn cancel àwọn tó ń ṣe ritual ní orílẹ̀-èdè wa tọ́lá àti cancel ritual ń bọ́n máa tún sọ pé kọ́ lọ múyàn kan wá bọ́mọ ẹ kó fi ṣètùtù ayé lọ gbórí wá lọ gbẹ́sẹ̀ wá lọ gbápá wá mo wo ṣáàtì kan mo wo wọn ẹ wèrè àwọn wèrè kan ní ìlú ibì kan ṣá mo rí wọn lórí mi wọn ṣá wọn tí interview kìnìyàn wọn wá tag mi lára ẹ i won't post such thing in my platform wọ́n ní tó bá ṣe èèyàn jẹ àwọn máa ń jẹ èèyàn àwọn máa ń ṣe kíní kan kíní kan táwọn bá ṣe wọ́n máa rí blessing and their life is wretched they are mental they have they are sick kò sẹ́ni tó bá ti ń rẹ́rìn èèyàn tó ń fẹ́ jẹ̀ ṣeré tó ń ṣe gbẹ̀ tí ò ní sick àbí tó ń lò yàn fún ritual kò ní normal mọ́ are you getting me kò ní normal mọ́ yẹn kọ́ là ń sọ everybody mọ̀ pé they are wọ́n wà in existence wọ́n wà káàkiri in fact mi ò fẹ́ dárúkọ pé wọ́n wà láwọn wọ́n wà ní àwọn ìlú tó civilized gan tó yẹ pé wọ́n try láti convince òǹgbà tó pa wọ́n tán ni láti sọ pé okay o let us do meat àwọn ẹran bóyá turkey ká máa slay tó wọ́n lè sọ pé bóyá ká máa ṣe turkey ká fi yọ̀ sí o wọ́n lè ní kí ló dé tó fi ń pààyàn jẹ ó lè ló dùn lẹ́nu bákan ó lè ló níyọ̀ ó lè ló ṣe kinní kan ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so but nǹkan tá à ń sọ lélẹ̀ àwọn yẹn tún yàtọ̀ sáwọn tó pa Mohbad àwọn yẹn apààyàn ṣòfò làwọn àwọn tó pa Mohbad yẹn wọ́n kàn máa pa tó bá dẹ̀ ti pa báyìí wọ́n á ní tọmọtọmọ gan wọn ò ní fẹ́ rí mọ́ torí wọ́n bèèrè pé wọ́n wà nínú kọ́ọ̀tì kan wọn ò fẹ́ rí just want to cancel that person àti anything ọmọ tó bá dé fún wọn ní trouble let me tell you something if you don't call a spade a spade I want that boy Liam even kò jẹ́ pé ìyá ẹ̀ wà involved too much involved nínú kìíní I want that boy to be protected are you getting me I want that boy to be protected ṣó ti i want the boy to be protected because a lot of game going around ayé ọmọ yẹn ó wà danger the way people are doing hmm, hmm, ayé ọmọ yẹn ó wà danger i want people to be very very àwọn èèyàn alágbára tó wà nídìí ọ̀rọ̀ yìí Ati etu fe justice mo fẹ́ kẹ́ wà very careful ó ti Karimo ó ń pẹ̀pẹ́ tó bá sọ ọ̀rọ̀ eléyìí lónìí á sọ ọ̀rọ̀ eléyìí tí Karimo bá fẹ́ sọ ọ̀rọ̀ tó máa mi gbogbo ayé tìtìtìtìtì kò tí ì sí kankan tí Karimo sọ tó mi gbogbo ayé rélìtì kan nínú ilé ẹ̀ ṣé bàbá Mohbad ò ní rí pé rélìtì kan ṣé ìyá Mohbad ò rí pé rélìtì kan ṣé gbogbo àwọn tó wọlé níjọ́ náà tí wọ́n ti wọlé tó ń wọbẹ̀ ṣé wọ́n rí pé rélìtì kan ṣé wọ́n rí pé jẹ̀ wà ń ṣó ti yé in tó bá tó dẹ̀ rí nígbà tí gbogbo sì ti ṣẹlẹ̀ Mohbad ti kú kó tó rí yẹn ẹ má gbàgbé o rélìsì tó kàn yẹn ṣé ló kàn rélìsì. torí wọ́n ti sọ tẹ́lẹ̀ pé ọ̀bẹ ló fi gun ogun lọ́rùn ni ó ṣe kìnnìkan kìnnìkan ni wọ́n tún ní rélìsì kan nígbà tí Karimo rí pé rélìsì kan kí ló dé tó jáde níjọ́ yẹn tó mú àtàmú tó mú àtàmú tó ń sọ oríṣiríṣi ṣẹ́ẹ̀ṣì gbàgbọ́ mi ò sọ pé release ò kan o ṣùgbọ́n kí ló kún release ṣé kì í ṣe wípé Kàrímọ́ ẹ̀rù ń ba àwọn ọmọdé yìí láti sọ orúkọ àwọn tó pa àbí nǹkan tó ṣẹlẹ̀ gangan Kàrímọ́ wá ń fi sísẹ̀mù sọ a máa bá Wùmí jà a máa dárúkọ Wùmí nǹkan báyìí báyìí wọ́n jà wọ́n ṣe kiri kan Wùmí á wá sọ nǹkan tó ṣẹlẹ̀ gangan nítorí wọ́n máa sọ wípé kì í ṣe òun ló kọ́kọ́ dárúkọ wọ́n máa ní is now for Wunmi to say whatever he knows. She knows about the issue. Kí ló dé? Ṣé Wunmi? Ẹ má gbàgbé o, Kàrímọ̀ yóò wà nínú ìgò ó ní wọ́n san four point something four million ó ń bá kí lorúkọ ẹ̀ sọ gẹ́ẹ̀ tó wà lórí mídíà yìí tẹ́ni ológun ọmọ ológun ó ní ó san four ó ní wọ́n gbé wá pẹ̀lú evidence pé four point something wọlé sí àkáǹtì bàbá Mohbad before kí Mohbad tó lọ ṣe chat kó tó lọ kọrin ní Kòròdú èmi wá ń sọ níjọ́ yìí pé ṣé rọ ni àbò òótọ́ Nigeria police torí àmọ́ pé máa gùn tó yìí ẹ bá wa wádìí ẹ̀kẹ́ gé ọ̀rọ̀ pépèpé ṣé tòótọ́ ni àbí rọ́ nothing been done o kò sí nǹkan kan tí wọ́n sọ wọn ò bá wa sọ wọn ò bá wa ṣe ní ọjọ́ náà ọ̀rọ̀ yìí ò bá má gùn tó yìí o mi ò gbèjà o Ọlọ́run ò ní jẹ́ kémi gbèjà ẹnikẹ́ni tí ó bá ti ṣe nǹkan burúkú o ẹ̀ ń gbọ́rọ̀ mi bọ gbogbo àwọn tó ń wá justice àti everybody ni mo sọ it's because of money àwọn tó ń defend ara wọn lọ́hùn tó ń tún àṣì secretly wọn ò fẹ́ san royalty owó royalty wọn ti pin àwọn èèyàn ń jí owó royalty wọn ń ṣe oríṣiríṣi a lot of things is happening a lot of things are going still going to be um, to be open to the whole world a lot of people are involved. nítòótọ́ tó bá jẹ́ tòdodo bí Wùmí náà tó bá ṣe ń hide tó ń cover up tó ń cover up definitely a jẹ́ pé àwọn kan ló sọ pé kó cover tí àwọn ọlọ́pàá Nàìjíríà àti gbogbo ẹ̀ náà tó bá dẹ̀ jẹ́ pé wọ́n ń cover ẹ̀ definitely something is behind it also it's not ordinary but despite that nǹkan kan ò gbúdọ̀ ṣe Liam. nǹkan kan kò gbúdọ̀ ṣe Liam. Hmm. Now in the beginning wọ́n ní Sam Larry Naira Marley um, tatun wọ́n ṣàdárúkọ wọn àwọn celebrity nígbà yẹn náà kẹ̀dẹ̀rẹ̀ wọ́n sọ fún wa wọ́n ní àwọn celebrity máa ń pààyàn fọ́rí ti nàìjíríà ni celebrity nàìjíríà ni mi ìdárúkọ celebrity nílùú òyìnbó ẹjọ mi ìdẹ dárúkọ èèyàn kọ̀ọ̀kan sìn ìgbà tó máa wọ pele míì wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé lẹ́tà káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé lẹ́tà kiri ó kọ lẹ́tà síbì kan ó kọ lẹ́tà sọlọ́pàá wọn ò dá lóhùn kan tó wá pa á kan tó wá ṣe kinní kan kí ló dé tí wọn ò dá lóhùn kí ló dé tí wọn ṣe wọn mú tìyẹn wọn gbé sẹ́gbẹ̀ẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ń drag wọ́n bẹ̀rẹ̀ sí ń drag wọ́n bẹ̀rẹ̀ sí ń drag suddenly now Karimo tí wọ́n náà fẹ́ jọjọ pín owó wọ́n máa máa wá ní àkáǹtì yẹn bóyá àkáǹtì yẹn wọ́n fẹ́ máa kó sí wọn ò kó sí wọn lọ ń kó sí àkáǹtì ìyàwó mi orí orí ìwẹ̀ mi orí ilé mi kí lórúkọ Rámọ́tò àbí kí ló lòún jẹ́ Karimo orí ẹ̀ gbóná ó bẹ̀rẹ̀ sí ní tú àṣírí kan gbogbo àṣírí tó sì tú yẹn kò tiẹ̀ move mi tó bá jẹ́ pé ó ti jáde nísìnyí tó sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ rèé o nítòótọ́ Wùmí òun àti Mohbad ló jà wọ́n wá ní mistake bóyá wà lọ ṣubú lu kínní kan bí tán ti ń là wọ́n ó wá lọ faragún nǹkan ẹ̀jẹ̀ wá pọ̀ wọ́n wá fún lábẹ́rẹ́ tó bá jẹ́ yẹn ló sọ with evidence tó ní nǹkan tó sọ fún un ni pé gbogbo wọn dẹ̀ mọ̀ kó dẹ̀ dárúkọ pé ok kí dàrúzà dárúkọ kó ṣépè tí ò bá mọ̀ kí Wùmí náà kó jáde kó wá sọ pé rọ kó sọ pé ìyàwó mi ìyá Mohbad náà kó jáde kó wá sọ kó ní pé bàbá Mohbad náà bóyá kò mọ̀ bóyá ní kiri kan bóyá kò mọ̀ kò sọ ó kò ń sọ pé rélìsì kan ọmọ òun ṣe kiri kan nínú ilé yẹn náà you know in tó ṣẹlẹ̀ sí Wùmí tó fi tóun àti ẹ̀gbọ́n ẹ̀ àti ìyá ẹ̀ tí wọ́n jọ wà nínú click tẹ́lẹ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá ló mọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tóró ti mú jáde ẹ má wọ́rì a máa gba lọ́ọ̀yà ni kò ní sí problem ṣe gbọ́ pé lòun lòun mú jáde so kò sí nǹkan kan tí ò mọ̀ bọ̀ kò tí ì sọ nǹkan kan tó mọ̀. are you getting me all these things mo tún gbàgbọ́ pé bóyá wọ́n sọ wípé kó ṣe bẹ́ẹ̀ o hmm. wọ́n á dẹ̀ sọ pé tí wọ́n bá tiẹ̀ dárúkọ Wùmí wọn ọ̀nà ọlọ́pọ̀ ní mú Wùmí bọ̀ kán gbé kúrò lórí àwọn kan wò ó kò sí bó bá ṣe gbé sí wọ́n máa sọ pé ọwọ́ ò ní tẹ̀ tí ó bá ti dìgbà tí gbogbo èèyàn bá ṣe tán orúkọ yẹn wọ̀ ló máa jẹ tó bá ti yá tó bá bo ẹni tó bá ṣe gangan tó bá ní kò sí ọlọ́pàá tó máa mú ẹ lórílẹ̀‐èdè nàìjíríà ṣé onígbà tí gbogbo kéèsì yẹn bá ti wá lọ ó lè jọdún kan ó lè jọdún méjì ó lè jẹ mẹ́ta ó lè jẹ mẹ́rin ìwọ ló máa bí orúkọ mọ́dúrà ẹ̀ fúnra rẹ̀. tí n bá lọ sí orí tí n bá lọ sí offices ní four years ago no three years ago two and a half years ago ẹ mọ̀ nǹkan tí wọ́n máa ń ṣe wọ́n á ní pé tí bá ti dé ọ́fíìsì yẹn wọ́n ní that woman that come to your office be careful about her go to the YouTube check her name her name wọ́n á bèrè orúkọ mi èmi ò dẹ̀ ní mọ̀ wọ́n check orúkọ mi wọ́n wá rí ibi tí wọ́n ti kọ́ sí orí YouTube káàkiri pé Auto Bola kill husband kill baby father èmi dẹ̀ kọ́ mo wà Canada ẹni yẹn wà ní South Africa ẹni tó pa wọn ò mú wọn sọ ṣó ti yé So ti yé bẹ́ẹ̀ yẹn i got to continue explaining that's why mi ò gbé ẹnu kúrò títí di ọ̀la tó bá tún jẹun lórí mi lọ́jọ́ mi màá tún So ṣó ti yé yín up to date àwọn tó pa wọ́n sì ń wá gbogbo story àtàwọn family mi àti family ẹ̀ tó jẹ́ bàbá ọmọ mi ẹ̀ láti wá máa bá mi sọ̀rọ̀ kó gbé story mi fún mi kí lè wá sọ social media but mi ò daft to that level Ben ọmọ tí mo lọ́mọ wá fún tó wá tọrọ fifty thousand lọ́wọ́ mi tó jẹ́ family bàbá ọmọ mi ṣe small boy nígbà tí mo bí sarah tí mo lóyún yẹn ó wà bí ọmọ seven years or eight years túnjí bẹ́ẹ̀ ni èkejì ẹ̀ máa wà bí four years ìjùmọ̀kẹ́ wà bí two three years ìyẹn ọmọ ìyá ẹ̀ last born ìyá ẹ̀ so there are three like that tí wọ́n bí fún bàbá fàdà ńlọ mi yẹn now bó ṣe wá tó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ fún mi ń jọ yẹn gbà tó máa wá ẹ mọ̀ gan ó máa lo dp fún mi o lo dp ó fi lion ṣe dp ẹ̀ lion ló fi ṣe dp ara ilé mi tó tún pè mí gbà ẹ mọ́mì mi ò pè mí bẹ́ẹ̀ yẹn rí ó tún fi lion ó tún fi mọ́mì mi ọmọ kan ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ mi mọ́mì mi gbà kan tó fi mi àmì ó fi ọmọ kan ṣe eh, dp wọn ọmọ yẹn wọ blue bye, aso blue ọmọ yẹn wọ aṣọ blue ni mọ́mì mi ṣe fi ṣe dp wọn kódà ṣe mọ́mì mi ló máa ṣe àwọn ọmọ tó wà lọ́dọ̀ wọn yẹn ni bí àwọn ọmọ àbúrò mi tó ń gbé lọ́dọ̀ wọn ṣe ti yé àwọn ló máa bá mọ́mì mi ṣe gbogbo ẹ̀ so wọ́n fi dp yẹn òní wọ́n lò ọmọbìnrin kan náà lò tó wọṣọ blue bí ọmọ àbúrò mi ni wọ́n fi ṣe dp wọn suddenly ìgbà tí wọ́n máa pè mí ní on the first of this month àwọn náà kàn change sí láyọ̀ ni ṣó ti yé yín wọ́n change sí lion as in lórí DP wọ́n fi lion sí wọ́n wá create impression kó mọ́ mìmí wá gbà wọ́n àdúrà tó ń gbàjọ wọn ò gbárù ẹ̀rí wọ́n fẹ́ create impression pé tí mọ́ mìmí ò bá gbàdúrà fún mi mi ò lè rọ́nà lọ tó ti yẹyìn ọ̀kan tí people dey wọ́n wà lórí ọ̀rọ̀ yẹn ọmọ yẹn wá wá ó wá fẹ́ create story mi torí pé mo ti sọ pé mo ní ìyá ẹ̀ gbàgbà tán ti fẹ́ wọn tán ti fẹ́ ọmọ méjì ló ti kú lọ́wọ́ bàbá délé ọmọ méjì yẹ ẹni tó tẹ̀lé yẹmí àti délé nsìn tó jàkọ́bí méjì kan ti kú tó jọkùnrin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ bàbá yẹn mi ì fi yọ wọn o ìgbà tí ọmọ yẹn dẹ̀ wá tó fẹ́ máa torment mi mo mọ̀ pé wọ́n bẹ̀ ni àwọn ọkọ̀ ti yes torí ẹ̀bí mo ṣe bẹ́ẹ̀ ni mo mọ̀ pé wọ́n bẹ̀ ni that's why tó bá ti wá sọ́dọ̀ mi kò sí tó bá ti bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ níṣẹ́ iṣẹ́ tó message kankan tó fẹ́ kó pass wọ́n fẹ́ kí n change story mi nípa ikú bàbá ọmọ mi because òun change ẹ̀gbọ́n mi lọ́wọ́ mo ní no bó ṣe ń bá mi sọ mo ní no that's no kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ó lóun ò mọ̀ gbà tó ṣe ó tẹ́lẹ̀ mo dẹ̀ sọ pé kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀ ó ní ìwẹ́ òun ò mọ̀ pé àǹtí Doyin náà ló máa ń pè wọ́n láàárọ̀ ọjọ́ yẹn mo ní yes of course èmi àti Doyin ti sọ̀rọ̀ mo dẹ̀ ní gbogbo conversation Doyin lọ́wọ́ yeah but títí mò ń sọ lélẹ̀ bàbá ọmọ mi ó kú wọ́n pa ní South Africa àwọn Nigerians ló pa ọ́ mo dẹ̀ ṣe ń sọ títí dọ̀la bẹ́ẹ̀ ni tó bá sọ pé Auto Bola yìí ó fẹ́ bá yẹ ẹnìkan jẹ́ àwọn tí mo pàdé yẹn gangan wọn ò táyé mi ṣe wọ́n bá ní kí n máa sọ story máa sọ lọ ó máa gùn gan torí ẹ̀yìn kan tá a kàn ń sọ yìí náà ni to curb evil people in society they've done it to some people like us wọ́n ti ṣe evil sọ́dọ̀ wa wọ́n ṣe business mi burúkú wọ́n bàjẹ́ wọ́n gbowó mi wọ́n pa bọ̀bọ́ ọmọ mi lé lórí wọ́n ṣe oríṣiríṣi wọ́n ṣẹ̀ ṣì ń gba wá báyìí wọn ò dẹ̀ fún mi lówó bẹ́ẹ̀ tó bá dẹ̀ tún wá nídìí ọ̀rọ̀ tọ́n fẹ́ ká support àwọn míì báyìí wọ́n tún máa fẹ́ you don't know i don't know what they count me to be they just call you and they want you to support evil i'm not evil how do you want me to support evil so ọmọ yẹn wọ́n rán wá láti fẹ́ change story mi do you understand mi ìmẹ́ tó ṣiṣẹ́ fún ṣe mọ̀ pé family mi mọ̀ sí mi ń sìn màmá mi ni mi ì dẹ̀ béèrè lọ́wọ́ wọn pé excuse me mọ́mí kí ló tẹ́ fi kíní yìí ṣe mi ò béèrè lọ́wọ́ wọn mi ì block wọn mi ì block wọn in fact wọ́n ṣì wà ń bí mi ì bá wọn sọ anything mi ì bá wọn sọ but mo kàn rí pé ọmọ yìí ó lo lion as a dp mo ti sọ ń jọ yẹn mọ́mì náà dẹ̀ change sí lion mo dẹ̀ rántí nígbà yẹn tí mo lọ sí orí òkè excuse me nígbà tí wọ́n máa dìtẹ̀ mọ́ mi báyìí nígbà yẹn wọ́n gbé mọ́mì mi àti fada in law mi wọ́n jọ click báyìí ni tí mọ́mì mi bá ń ṣépè àwọn náà fada in law mi á máa ṣépè àwọn àti mọ́mì mi dẹ̀ jọjọ́ báyìí pé kì í ṣe tèmi ọlọ́run elédùnmarè ń gbọ́ pé kì í ṣe tèmi. torí kò sẹ́ni tó lè dá ọmọ béèyàn ṣe wà láyé torí ẹ̀ ní barrenness ṣe wà láti fi kọ́ wa lọ́gbọ́n pé tó bá fẹ́ ọmọ tọ́lọ́hún ò bá fọwọ́ sí àbí ó kàn tiẹ̀ lè dá ọmọ láìsí pé fún àwọn òyìnbó tó tún ṣe processing sí wọ́n máa donate eggs wọ́n dẹ̀ máa ní bọ́n ṣe máa ṣe náà ni ó kàn lè dá bí ọmọ kì í ṣèwọ́ ló wọ́n kọ́ ni tó bá tún wá fún ẹ ní eggs yẹn tọ́lọ́hún bá tún fẹ́ ní kó má yè kò ní yè tó ó lè dá bí mi ọlọ́run ló ni ọlọ́run ni ó nà lórí ayé èèyàn i'm just telling you so tí Wùmí náà bá jókòó tó bá sọ pé wọn ò ní mú ẹ lénìí má jẹ́ ń tọ̀ ọ́ tọ́lọ́pọ̀ ò bá mú ẹ tí àwọn ayé àbí tó bá di lọ́la tó ń bá mú ẹ ìzẹ tọ́lọ́pàá bá múyàn ọlọ́pàá ayé ó dájú kọ́lọ́pàá ọ̀run múyàn lọ kò ń ṣe ìgbà téèyàn bá kú lọ́lọ́pàá ọ̀run lè múyàn ṣó ti yé ẹni tó fún wọn yẹn ẹni tó fún wọn yẹn torí mọ́mì mi ò lè ṣe kínní ẹni tó fún wọn ní lógo yìí ó tún kọ́ síbẹ̀ ó tún grace ara ẹ̀ pé all things are difficult before they become easy have patience ṣé ń gbọ́ have patience and this is what occultic people will be telling you ọmọ tó kú tí ò dúró tó gbà tó bẹ̀rẹ̀ sí tó yẹ kó máa gbádùn sí tó kú yẹn àdùkẹ́ gòdì yẹn wọ́n ṣe máa preach fún nìyẹn wọ́n máa ní gbogbo wàhálà tó ń rìn yẹn wọ́n ṣe yọ ẹlẹ́nu tó ń gbógun tiẹ̀ instead káwọn èèyàn dí pẹ̀lú àwọn tó ń gbé ogun yẹn kò ṣe spiritual ni majority ogun táwọn èèyàn ń jà physical ni ogun promoter ó wà ní ogun tó pa ogun tó pa gẹ́yìn ogun ọ̀rọ̀ tó sọ àti interview àti ibi tó gbà kọjá àti àwọn ibi tó tẹ̀lé ó pẹ̀lú nǹkan tó pa wọ́n máa sọ fún ẹ nígbà tó bá dẹ̀ tí wọ́n lọ́lọ́pọ̀ wọ́n ní dókítà lọ́wọ́ tó máa fún ẹ lábẹ́rẹ́ kí nǹkan tí dókítà bá ti sọ tán ti tó ti lọ́bì kan tó bá ti ní kó sọ fún ẹ náà máa sọ tó bá dẹ̀ ti sọ wọ́n lò ló pa ẹ́ simple as that. Karimo kó tó gba lọ́ọ̀yà tó ló lòun ló ń gba ọ̀gbẹ́ni yẹn fún kí lórúkọ Fálànà ó lòun ló ń gbà fún Wùmí kó tó gba lọ́ọ̀yà fún Wùmí Wùmí á ti sọ nǹkan tó ṣẹlẹ̀ fún tó bá mọ̀ pé wọ́n jà ní péré list ló gun lẹ́gbẹ̀ẹ́ àbí ló gun bìkan kí ló dé tó lọ gba lọ́ọ̀yà fún kí ni Kàrímọ́ ṣe gbé lọ tó gbé lọ ẹ má gbàgbé o tẹ́ máa fi mọ̀ pé wọ́n ti plan pé Mohbad gbọ́dọ̀ wọlé lọ́jọ́ yẹn níjọ́ yẹn ó ti yé yín òun ní aṣọ ìyá àgbà ṣé ọjọ́ tó kù yẹn gangan náà ti send aṣọ wá pé ìyá àgbà ti send aṣọ wá pé lọ jù ú síbẹ̀ yẹn it's a plan work are you getting me ìṣe plan wọ àwọn ọ̀kọ́tìkì àwọn ìyá àgbà wèrè kan ọlọ́run dárí jì mí yóò mọ ìyá àgbà tóun sọ mo ti sọ̀rọ̀ àwọn ìyá àgbà tí ó bá ti ń pààyàn tó ń jẹ̀yàn tó ń ba ayé èèyàn jẹ́ tó ń dáyàn dúró lọ́nà tó bá rí nǹkan tó kò ní dáa fún àwọn ìyá àgbà yẹn kò ní gẹ́síkíá gẹ́síkíá ìyá àgbà tó bá ti ń ba nǹkan jẹ́ tó wà nínú àwọn ọ̀kọ́tìkì tó ń jẹrè tó ń ba ayé èèyàn jẹ́ òfò ni ìyá àgbà yẹn máa ṣe to God made me torí kò dàgbà tọ́lọ́run kò dàgbà tọ́lọ́run ó ti yé Karimo nígbà tó mọ̀ pé wọ́n jà kí ló gba lọ́ọ̀yà fún láti takú anybody takú lébù kí ló kí ló gba lọ́ọ̀yà fún kí ló wọ́n ló gba tó ló sọ pẹ̀lẹ́nu ẹ̀ ìwọ ni o ó ti fúnra rẹ̀ sọ pé wọ́n ló gba lọ́ọ̀yà kí ló gba lọ́ọ̀yà fún nígbà tó mọ̀ pé wọ́n jà nígbà tó mọ̀ pé wọ́n jà tírélì sínú ilé tún gé ọmọ ẹlẹ́sẹ̀ you are very careless o lọ sílé èèyàn ṣọmọ ẹ báwo ni ilé rìlì sí ṣọmọ ẹnìkan ló wà nílé ẹ tírélì sì gé lẹ́sẹ̀ tírélì sì máa tún máa bóyá wọ́n sàsíyín tó bá máa tún gun tó máa gun jù bẹ́ẹ̀ tẹ́jẹ̀ máa tún ṣé wọ́n ní kẹ́ máa gbẹ̀jẹ̀ ni ṣé ilé yẹn ń gbẹ̀jẹ̀ ni torí nǹkan tí tírélì tó fa ọmọ ẹ ya ẹ̀jẹ̀ máa tún jáde ṣé inú ilé yẹn ń gbẹ̀jẹ̀ ni torí kò yé mi ìgbà tó mọ̀ pé wọ́n jà relic kọ̀ọ̀kan ṣe báyìí kí ló sọ ó ti gbàgbé ni kí ló orúkọ bọ̀bọ́ yìí tó ṣe tó promote ẹ̀mí orúkọ ẹ̀ wá sórí mi ó sọ fúnra rẹ̀ ló sọ pé Mohbad lọ síbẹ̀ ó sọ gbogbo sórí wa kí ló dé tó ń sọ ó tún wá dé ń sìn ó tún wá ń sọ mí ò sọ pé relic ò gé ọmọ yẹn lẹ́sẹ̀ o ọmọ kékeré ò kí ń purọ́ àjàjà ọmọ Amẹ́ríkà ọmọ Canada àwọn ọmọ olè wọn ń parọ́ They don't lie. Kilo ló gba lọ́ọ̀yà kí ló ìwọ ló lọ gba lọ́ọ̀yà ìwọ ló lọ jẹ̀bú gbó ìwọ ló lọ jẹ̀bú jẹ̀bú òde ìwọ ló lọ everywhere àǹkóòdẹ̀ tó kó nàìjíríà náà ló ti ń gbé ṣé kì í gbogbo ọ̀dọ̀ ìyá àgbà àwọn olóògùn àjálẹ̀ wọ̀nyẹn ṣé kì í gbogbo ẹ̀ ti dé rí tó wá ní pé ojú ẹ̀ bi níbi tó bá wà anybody that visited those people they will be tormenting you also ọkùnrin tó bá débẹ̀ kò ní gbádùn mọ́ láyé obìnrin tó bá débẹ̀ náà wọn ò ní jọ sinmi mọ́ wẹ́ mi ìmọ̀ bóyá ọmọ kékeré mi wá sínú ilé yẹn bọ́tọ̀ ọmọ tiẹ̀ tó wá síbẹ̀ tó dẹ̀ mọ̀ pé tó wọ́n bá ti sọ fún ẹ pé rélìsì yẹn wọ́n já o òun ló gúnyàn lẹ́sẹ̀ kí ló dé tó jẹ́ kọ́mọ ẹ tó tún jẹ́ kọ́mọ ẹ lọ ṣeré lẹ́gbẹ̀ẹ́ rélìsì tó tún máa fa ẹsẹ̀ ọmọ ẹ̀yà the mark Tomo eni lese. lẹ́sẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn ṣe ọmọ ẹ pé wọ́n lè gbọmọ lọ́wọ́ ẹ ní amẹ́ríkà okùn ń rò pa rẹ ókè wọn ò lè gbọmọ lọ́mọ wọ́n lè máa gbọmọ lamẹ́ríkà tó London ló ti sọ̀rọ̀ yẹn wọ́n máa gbọmọ yẹn lọ́wọ́ i'm telling you wọ́n máa lo careless ni àná ó tún ní God lati máa sọ gbẹ lórí mídíà yẹn mi ò sọ torí pé wọ́n fẹ́ àdúrà dẹ̀ máa ń gbà nígbà are you sure some people have not paid you just to say okay Wùmí gangan ní kẹdàlé lórí ẹ̀ẹ́dẹ̀ ní mi ò sọ pé Wùmí kọ́ o ṣùgbọ́n kí ló máa ṣe Wùmí ní agbára to the level that tí gbogbo wọn tó fi wà nínú ilé tó jẹ́ àbúrò Mohbad ẹ̀gbọ́n Mohbad ẹbí Mohbad gbogbo àwọn èèyàn Mohbad they are supporting Wùmí are you sure tó dẹ̀ yẹ pé wọ́n ní wọ́n gbé bàbá Mohbad sọ pé wọ́n gbé òkú ọmọ lọ síbi nígbà tí wọ́n náà fẹ́ lọ sí tó ní àwọn máa lọ sí ni àpé wọ́n ní wọ́n ní káwọn lọ sí pé Wùmí sọ pé kóun máa gbé lọ kóun lọ gbé lọ sékìtì kóun lọ ro ní ọ̀hún yẹn kó lọ ro bó ṣe sọ ó láwọn dẹ̀ dé kòròdú káwọn káwọn máa lọ káwọn lọ gba kínní wọn ò fáwọn àwọn débí wọn ò fáwọn wọn débí wọn ò fáwọn ẹ ta ló wọlé wà nà Mohbad pa because all these people there is nothing they cannot do all these àwọn terrorists Lagos àti Nigeria yẹn there is nothing they cannot do mi ò sọ pé bẹ́ẹ̀ ni o torójú dàwọ́sà tó ànáàsì Mohbad is dead Mohbad is dead Mohbad ò tí ì kú gan gbà tó ti ànáàsì Mohbad is dead tó rọrùn Mohbad ṣì ń move bóyá ó dẹ̀ ìwà ní kómà àbí gbogbo èèyàn rí gbogbo bàyẹn náà gbogbo mọ́tò yẹn àti rẹ̀ jẹ́ ń gbà yẹn kò tí ì sí àpá kọ̀ọ̀kan Karimo nígbà tó mọ̀ wípé wọ́n jà kí ló gba lọ́ọ̀yà just to máa wà á máa sọ pé kò sí nǹkan kan náà máa ṣe ṣó ti pààyàn ni tó o bá pa èèyàn rí àbí Pa pààyàn lórí lójú ẹ o ò lè clever to that extent you are clever ṣé o mọ̀ pé mo ṣì ń pàtẹ́wọ́ fún ẹ pé o gbọ́n gan o ní crook brain wọ́n ṣe ní Mohbad kú gbàm ó ti tẹ ọkọ̀ létí òun bọ̀ Nàìjíríà ó dúró rárá bí ipò kan ẹ̀ ó tẹ ọkọ̀ létí direct tó dẹ̀ tó tẹ ọkọ̀ létí kó tó dé yẹn ó ti ó ti ṣe interview lọ́dọ̀ Daddy Freeze to settle everybody to keep everybody down to sọ gbogbo ọ̀rọ̀ ó sọ̀rọ̀ gan-an ó dárúkọ ẹni tó promote yẹn pẹ́ṣẹ́ wù mí ni ẹni tó promote ni nígbà tí Mohbad kúrò ní Kòròdú ko kò níbi tó lọ tó sì lọ ṣe fàájì ẹ̀yin kan náà dẹ̀lẹ́ so mi mẹ́ tó sọ fún Mohbad tó sọ fún bàbá Mohbad pé ẹni yẹn o mákẹ́jẹ̀ tí wọ́n gun ní Kòròdú o òun ló bà òun ló bà òun ló bà ìjẹ ọmọ yẹn jẹ́ o má jẹ́ kẹ́yìnjẹ́ tó ń bá fún yàn ní mákẹ́jẹ́ mo sọ fún yín ẹni òwúrọ̀ gba abẹ́rẹ́ sí ó máa bà ìjẹ ìjẹ́ ni ṣótiyé àti sọ many people ẹ bá tún transfer ẹ̀ débẹ̀ yẹn ẹ ti sọ àtúbọ̀ àgbàtàn kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ ìmúni ah, kí ló ṣẹlẹ̀ báyìí nítorí ọlọ́run gbà tó yá wọn ni wọ́n ra ilẹ̀ sọ̀mẹ́kà sí ẹ̀pẹ́ gbà tó yá wọn ni wọ́n ṣe báyìí báwo ni tẹ̀pẹ́ yẹn ṣe jẹ́ náà Karimo Karimo gbogbo nǹkan tí Wùmí bá fi lé ẹ lọ́wọ́ tó sọ fún ẹ kó sọ láàbọ̀ yẹn kò kò ṣe nǹkan kan torí to tó bá ń sọ láàbọ̀ yẹn ó dà pé ṣe lòun ń wo irọ́ tó lè pa lénìí tó bá ti di lọ́la kó tún wá to tó máa sọ lọ́la you understand me say it once and for all sójú abẹ́ǹkó ohun tó bá ti mọ̀ irin kan bàbá Mohbad mọ̀ irin kan kí ṣèwọ̀n nìkan ló máa rí yẹn kò dẹ̀ kò dẹ̀ ṣojú ẹ̀ kòrókòrò gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn kò ṣojú ẹ̀ mú ẹ̀mí Karimo ó sọ̀rọ̀ gan-an wá ní bàbá mi máa máa gbókú ni gbígbó níbi tajá máa gbókú jò sí kò sẹ́ni tó lè bù bóyá ńgbà tó bú yẹn ń sì torí pé kò wọlé ìyá ìnáwó ni kò máa bú ṣé kìí ṣe géèmù torí kò sí nǹkan tó lè ṣe bó ṣe wà yẹn náà ń sí ó lè jẹ́ géèmù ni kó máa sọ pé ẹ ṣáàjáde kó máa sọ̀rọ̀ báyìí pé wọ́n jà ní so that wọ́n á sọ fún ẹ pé ok ẹnìkan á ṣẹ́tù ẹ̀ báwo ló ti ṣe wá kúrò ní ibibẹ̀ yẹn sìn torí gbogbo àwọn tó ń ṣe blogging. yẹn pátápátá minus emi o torí gbà tó ń bẹ̀rẹ̀ tó ń mú ọmọ elégùsà torí olórí ṣèkí náà tó ń gbà yẹn tó ń bẹ̀rẹ̀ sí í ṣépè fún mo béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tẹ́ wọ́n máa ṣépè fún olórí tí ọkọ wọn bá tiẹ̀ ṣe nǹkan kí lẹ máa máa ṣépè fún ọmọ tó ti bí tíyàwó mi bí tẹ́ ẹ̀dẹ̀ ṣépè fún ọmọ mi mi ò understand ẹ jọ ṣe lè jẹ́ káwọn understand sọ nǹkan tó bá fẹ́ sọ ó ti yé bẹ́ẹ̀ yẹn sọ fún wa pé Wùmí sọ fún ẹ ńgbà tó dé Nàìjíríà má sọ pé wọ́n break your leg ẹ òun involve ọmọ ẹ wọ́n máa dì pẹ̀lú ẹ lẹ́yìn tó bá sọ̀rọ̀ ìtàn o nígbà yẹn tó yẹ pé tíkẹ́ẹ̀tì tẹ máa rà ó máa wọ̀n ta ló ra tíkẹ́ẹ̀tì ṣé kì í ṣe owó Mohbad lẹ́fi ra tíkẹ́ẹ̀tì náà ó kó àwọn ọmọ mélòó ó máa ra tíkẹ́ẹ̀tì fún wọn mọ́mí ẹ̀ náà lọ ọ̀dọ́ òun ní return ticket torí mọ́mí ẹ̀ wà lamẹ́ríkà ńgbà tó kú ẹ má gbàgbé o ìyá àgbà tó fún wọn ní aṣọ tó ń jù síbẹ̀ ẹni tó kú tí wọn ò fún twenty four hours kan tó lọ sí tí ìyá àgbà dẹ̀ ti prepare àwọn shams àtàwọn tó ń kọ́ tó máa sọ síbẹ̀ yẹn ìyá àgbà yẹn wọ́n fẹ́ẹ́ rí o kó interview ìyá àgbà ṣó ti yé kó interview ìyá àgbà Mohbad ni mo ní Mohbad Karimọ Karimọ ṣé kìí ṣe wípé o ti gba owó o rí pé o yẹn kò lọ ó fẹ́ lò míì bàtà gúúsì kíní kan gúúsì ìgbádà gúúsì kàrímọ́ kàrímọ́ ìwọ àtàwọn tó wà lamẹ́ríkà plan to sọ fún ẹ pé wọ́n máa fún ẹ who is that person ta lo promise ẹ lówó tó wé pọ̀rọ̀ Mohbad lọ́dọ̀ Mohbad lọ́dọ̀ Wùmí owó ò lọ mọ́ ò lè rówó mọ́ tí Wùmí bá sọ jù bẹ́ẹ̀ lọ fún ẹ sọ wípé Wùmí sọ pé àwọn jà nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀jẹ̀ ń jí rush kọ̀ọ̀kan báyìí ṣe àbí wọ́n bá dẹ̀ jẹ́ pé wọ́n join court náà torí bí wọ́n náà ṣe wà yóò máa wà nù court i tell you irọ́ ni kì í ṣe rọ́ ó wà nù court sórí bó ṣe ń sọ̀rọ̀ yẹn ó wà nù court ó dẹ̀ ti nọ́dọ̀ àwọn ìyá àgbà dáadáa rí bẹ́ẹ̀ ni òun làwọn ìyá ọkọ ẹ ṣe máa ń nà ẹ mo rí pé ẹnìkan ń sọ̀rọ̀ lónìí mi ti listen to anybody o i don't listen to anybody since morning mi listen to anybody bò mo listen sí ẹ wọ́n ti rí ibi tí ọmọ ẹ tó ti bèrè lọ́wọ́ ọmọ ẹ pé ọmọ ẹ ń kọ́ o tó ọmọ ẹ dẹ̀ ń weakness that little baby tó dẹ̀ weakness sí pé inú ilé Mohbad ni ọmọ ti fẹ́ ṣe ló ti fẹ́ ṣe ìyá nǹkan ó lọ sí Nàìjíríà ibì kan ní ó ní ibì kan ti ní wound wọ́n ti sọ fún ẹ pé In tó gbẹ̀mí Mohbad yẹn ọmọ ẹ̀ tó wá lọ fi ń ṣeré débi pé tún ya ẹsẹ̀ ọmọ ẹ̀ o wò pé kẹ́jẹ̀ ọmọ ẹ̀ náà má lọ sí kẹ́ ọmọ ẹ̀ má lọ sí torí pé ẹ fẹ́ pín owó ẹ fẹ́ pín ogún ológun anyway sọ ọ́ nítòótọ́ tó bá fún tó bá ń fún Wùmí lówó ní oògùn láti ṣe kíni láti fún Mohbad sọ. So, kí toxicologist àbí kí náà ló ń jẹ́ autopsy àti clinic oncologist kó tó jáde yìí tó bá tún sọ fún ẹ sọ torí bàbá Mohbad nìkan torí gbà yẹn ìgbà tó fẹ́ jáde yẹn ìjà màmá ẹ bóyá ìjà màmá ẹ ló dẹ̀ fẹ́ fi bá Wùmí jà torí ṣé ó lè jẹ́ Wùmí ló pa Mohbad bó ṣe sọ tẹ́lẹ̀ kó jáde kó máa ṣe gbogbo nǹkan yẹn kó tẹ́ everybody wa lójú gbogbo èèyàn gbogbo nàìjíríà ló mà bá jà kí má ṣe kékeré ìgbà yẹn mo máa ń rí ẹ tó yẹ pé ìwà tọkọ ẹ báyìí wà wà nù mọ́tò kan wà máa ṣó mọ́tò ẹ pé mọ́tò ẹ fine gan wọ́n máa tag mi torí ìgbà yẹn là ń bèrè justice for Mohbad là ń sọ̀rọ̀ pé a fẹ́ justice for Mohbad wà máa tag mi ni pé you come you are in America you kọ́lé síbi kan wà máa ṣá sọ̀rọ̀ bíi pé you want to come for me mo máa ń wẹ̀ báyìí mo máa ń gbàdúrà mo máa ń gbàdúrà kan ṣé pé mo gbàdúrà náà lónìí fún everybody generally ni mo dẹ̀ ti gbà ń kọ̀rọ̀ gbogbo ọ̀tá tó bá wà ń sọ̀rọ̀ àǹdí èsì ni olúwa bá mi tú wọn láṣìírí ọ̀rọ̀ tí n bá ń sọ ẹni bá sọ pé òun fẹ́ bo òrìn jẹ́ kó ti tẹ ọbẹ̀ farahàn láti lè so èmi di èèyàn burúkú ọlọ́run bá mi tú láṣìírí gbogbo ìkà tó bá wà lórí ọ̀rọ̀ tí mo bá ń sọ tó bá sọ pé ṣe báwọn nìkan olùwàgbà níkù olùwàjò jèbú ọ̀bọ̀ olùwàjòkà mo máa ń gba series of prayer. kí ló dé tí sì ṣe pọ̀ bẹ́ẹ̀ yẹn lórí Mohbad tó ṣe pọ̀ lórí ọ̀rọ̀ ikú Mohbad. kẹ́ lè mọ̀ wípé sacrifice ritualist is part of ní tó pa Mohbad Wùmí ní aṣọ tó máa jù sí sàárè ní ìgbà tí Mohbad ti kú tí ò ti pé twenty four hours kó tó lọ sí yẹn tí wọn dúró dé bóyá ó máa jí àbí kò ní jí ìgbà kan wà ní má ṣe o. sọ nǹkan tó fẹ́ sọ kó jẹ́ ká mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ next má tún gbàgbé o nínú ọ̀rọ̀ tó sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní kẹ́nìbọ̀dì má drag àǹtí ìyá bọ̀ o kẹ́nìbọ̀dì má drag àǹtí ìyá bọ̀ o kò sí ń bẹ̀ kó pa ẹ̀ o. Are you sure? You are not defending some people because a lot of people mọ̀ nípa ikú Mohbad o. Wọ́n ti sọ̀rọ̀ ṣé o mọ̀ pé O ṣe interview lọ́dọ̀ Daddy Freeze Oko Ìyábọ̀ ojo to promote Mohbad náà O ṣe interview lọ́dọ̀ Daddy Freeze Only the boy they complain o wẹ́wẹ́ but bó ṣe ló ń complain wẹ́wẹ́ Ìyábọ̀ ojo. Ìyábọ̀ ojo. O ti gbọ́ nǹkan tó pa i mean Omo yẹn ti complain fún to face to face but kò ṣe nǹkan kan sí ẹni tó kọ́kọ́ dárúkọ ó dárúkọ ọ̀rẹ́ ẹ̀ tó ti fún flower rí tó ti jọjọ wà ní good time rí you understand so mọ̀ pé systematically òun defend Ìyábọ̀ ó dẹ̀ tó ń defend ìyá Mohbad ń sìn. ó ní anybody ò gbúdọ̀ bá bá ìyá Mohbad jà ó ní wọ́n ń fi ìyà jẹ ìyá Mohbad gan-an ìyẹn wù mí àbí everybody ló ń defend systematically nsìn tán bá tún ní wọ́n gbẹ́nu sọ̀rọ̀ mu Ìyábọ̀ pé ó máa defend Ìyábọ̀ ó ń defend oko ẹ o ha má jẹ́ kó mọ̀ o nígbà wàá kàn tún change ara ń fún mi sí ẹ ẹ̀yin game ni Karimo ṣì ń play game Karimo is playing game with àwọn ará <laughs> má jẹ́ sọ́pàá ara casino àwọn game player to wà ń gbòòrò criminals. Don't forget, he's also defending Yabo. On defending Yabo, Iyabo nsìn. Ó ń defend ìyá Mohbad. Ó ní kí ìyá Mohbad àti bàbá reconcile. Lọ́ máa rójú Mm. ojú ọ̀rọ̀ wo ni wọ́n fẹ́ rí ìwọ ò mọ nǹkan tó ṣẹlẹ̀ kó tó gbé Mohbad kó tó gbé ìyàwó Mohbad tí í ṣe Wùmí àbúrò ẹ̀ kó tó gbé lọ sọ́dọ̀ lọ́ọ̀yà kó tó máa lọ káàkiri kí ló sáré wá kí ló sáré wá ṣe láti Nàìjíríà láti Amẹ́ríkà wá sí Nàìjíríà kí ló sáré wá ṣe kí ló fẹ́ mount oṣù ọ̀gán pé owó tó wà nílé cash máa wà nílé ṣé kìí ṣe pé wàá gbé cash oṣù ọ̀pọ̀ owó owó wọn oṣù ọ̀pọ̀ ògbówó padà gan síbẹ̀ yẹn your account also need to be investigated apart from now kankan sọ pé okay o kó máa attack ẹ you can it's also possible for you to be attacking Wunmi so that you you your account will not be investigated everything about you about you will not be investigated wàá máa attack Wunmi attack ìyá ẹ̀ Your account need to be investigated. Karimo, you need to be investigated. Your husband account need to be investigated. In fact, about possible inú ilé yín gbọ́dọ̀ wà search. They need to search your house. Wọ́n ló máa ń prescribe oògùn fún Wùmí tó dẹ̀ sọ. Tó bá jẹ́ nurse gan, tó bá jẹ́ oh, nurse ló pe rẹ̀ tó bá jẹ́ nurse ó ní right láti prescribe oògùn fún ẹni tó ò tẹ̀ sí ò lọ fún tí ò patient ẹ̀ tí wọ́n ti sọ kí kí doctor kí nurse tó lè kó tó lè fún ẹ ní medication the doctor máa sọ fún nǹkan tó máa lò fẹ́ni náà your home your house your account your husband account anybody tó bá close mẹ́gan they need to be checked your phone need to be wọ́n gbúdọ̀ time wọ́n gbúdọ̀ ṣe kí ni wọ́n gbúdọ̀ burst phone ẹ̀ I trust America for that they need to burst your phone so that tó bá tọ́jú owó sọ́wọ́ ẹ you pretend as if all of you are fighting nobody will come around you nobody will touch you and whatever that is close to you to bá wà ń bẹ̀ because mo rí yín pé àti Ìyábọ̀ Ìyábọ̀ go ń travel déédéé everything you know all of you anyway ṣá because àwọn ìkà some people they will attack others so that they won't nobody will be able to see them they will be attacking others and they be bringing just imagine wo ọmọ ẹ tó ti gé ó légbò lẹ́sẹ̀ nígbà tó lọ nàìjíríà ó padà dé pẹ̀lẹ́gbò ẹ̀jẹ̀ máa jáde mi tí nǹkan ti ya wọn yẹn just imagine then you have a minor àwọn ọmọ yẹn they are still minor wọn tiẹ̀ ó ṣì mí ò mọ èjì wọn wọn sì kéré gan àwọn ọmọ and you sit down there wọn mama máa bè lọ́wọ́ mommy, mọ́mí no time for them you give that little boy oh they ní nani you give them I need uh, you. I need take your plug. Take the charger of your phone, of your iPad. Go and plug it. Ọmọ kékeré a máa operate plug nínú iná socket know. You are doing all this just to defend yourself, just to lie. I'm not saying barely is okan. But wo many things don't wà nídìí ọ̀rọ̀ ye. You want to be it's possible you can be ìwọ àti Wùmí lè wà in good time kó dẹ̀ máa sọ kó jẹ́ nǹkan tó ní kó máa sọ nìyẹn so that the real story wọ́n lè cover àwọn kan and wọ́n dẹ̀ máa sọ pé tó bá tẹ̀ jẹ́ Wùmí wọ́n á pardon Wùmí kò sí nǹkan tó máa ṣe just we are covering àwọn criminals your account àti bó ṣe lọ náà torí ìwọ náà bó ṣe sọ̀rọ̀ ìyá ẹ̀ pé ìyá ẹ̀ ra gúúsì o kó gúúsì ó jẹ gúúsì gúúsì òṣì tán polówó lórí ṣẹ́rí instagram ni ṣó mọ̀ pé ìwọ náà kàn wò ṣé ṣé Wùmí ò fún ẹ lówó ṣé Wùmí kọ́ ló ra tíkẹ́ẹ̀tì fún ẹ ṣówó Wùmí ṣé Wùmí ò ti transfer owó sàkáǹtẹ̀. do you understand? tó bá ti fẹ́ sọ̀rọ̀ dé àwọn ibì kan wàá kàn kọ́ọ̀tì ọ̀rọ̀ míì ni wàá kàn sọ èyí tó máa sweet àwọn èèyàn ni mo máa ń rí ẹ little tí n bá watch nínú rẹ wàá dẹ̀ tún fẹ́kún gbé wàá kàn fẹ́kún gbé tó bá tó bá fẹ́ ma tó máa tó máa tó bá dà ìbólè implicate ẹ̀ wàá kàn sáré gbé sẹ́gbẹ̀ẹ́ ni wàá kàn sọ mí ni. anyway Karimo ọ̀rọ̀ púpọ̀ ò ká gbọ̀n má gbàgbé ó ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ bàbá Mohbad torí pa sọ́ngbà yẹn pé kán dáríjì yìí pé kán fọ̀gán lè forgive o bọ́tí nǹkan tó sọ ọ̀rọ̀ tó ti sọ ti pọ̀ gan ó ti yé bẹ́ẹ̀ mhm. àwọn èèyàn dẹ̀ sọ pé ẹ bá fẹ́ pín owó ẹ tẹ̀ ṣọ́ pé àwọn owó Mohbad yẹn ń sìn mo kàn sọ́nà ni o ṣẹ́rú àwọn Ìyábọ̀ Òjó yẹn ń sìn ṣé wọn lè ti lọ àti kọ́ máa lọ ti pín owó Mohbad owó royalty ẹ̀ torí gbogbo ẹ̀ náà ló wà lọ́dọ̀ wọn gbogbo wọn ọ̀dọ́ ọkọ ẹ̀ anyway ẹ má wàá fún mi o torí there are two black men sitting on the wall one name Peter one name Paul. Fly away, Peter. Fly away, Paul. Come back, Peter. Come back, Paul. I'm sitting on the chair of Yesus. Náà kó gbà wá kó ṣàánú wa. Oṣuọ, oh, it's good to say the truth, but it's possible at times for you to be playing game. But tó ṣe àyíṣe tó ń ṣe ẹ dárí ẹ bá ti come èèyàn kan tán báyìí ẹ kàn wọ́n dragi Olégùṣì títí títí títí títí wọ́n tún gbé yẹn wọ́n dragi kinní kan wọ́n gbé sílẹ̀ but àwọn kan ni wọ́n tí ìwọ ló ìwọ nìkan ló dragi àwọn tó promote ìwọ nìkan ló dragi wọn àwọn tó promote ìwọ nìkan ló dragi àwọn tó promote Mohbad o ìwọ nìkan ló sọ́njọ́ yẹn mo tiẹ̀ mo clap fún ẹ pàtẹ́mi gan gbọ́ ah, ọmọ yìí máa sọ pé ìbánilọ́bì kan jẹ́ wọ́n kàn wave ẹ̀ ni people just wave it wọ́n kàn flag show mi ni. your account will be wọ́n máa check. káwọn èèyàn náà tó wà níjà kó bá a check. sórí bó ṣe ń sọ fún ọ náà kó ṣẹ́ẹ̀kì àkáǹtì ìyàwó mi yẹn náà kó bá a ṣẹ́ẹ̀kì àkáǹtì tẹ̀ náà hmm, kó bá a ṣẹ́ẹ̀kì ẹ̀ ti date hmm, owó tó bá wọ ọbẹ̀ bó bá jẹ́ sálárì àti owó amẹ́ríkà àti ètò bá ti ń bọ̀ kó wọ́n wò ó ṣé ti yé kàn ṣèkà àkáǹtì tiẹ̀ náà hmm. ó máa gbé ọmọ kékeré tó bá jẹ́ London ló ti sọ pé wọ́n wọ́n ṣe kiri fún ọmọ yẹn wọ́n máa gbọ́ ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ o àwọn wọ́n máa bá lọ máa tọ́jú ẹ̀ ṣó mọ̀ pé ó fẹ́ rojọ́ ni up to date you see that on the line àwọn ọmọ kékèké yẹn àwọn ọmọ kékèké ló ní <laughs> ọmọ mi gan mo ti pé how many years la ọmọ mi ló ti wà nígbà tí wọ́n ti wà ní làwọn kan máa sọ pé lórí Facebook yìí wà á máa sá àwọn ọmọ yẹn gan a máa plan kan gbọmọ lọmọ oníṣẹ́ mo ná mọ́ mi ni wọ́n máa wá wọ́n máa wá story fún ẹnìbọ̀ tó mú ẹ kékeré mú mi àwọn ètò yìí to go and do this one go and play go and play go and play go and sit down go and sit down you be talking of báwo mi o ò dẹ̀ sọ nǹkan kan gan náà sọ to nǹkan tó bá wà ń bẹ̀ ká tiẹ̀ kí to tó kó tó di kó dúró ti wùmí kó to fẹ́ bá gba lọ́ọ̀yà fún dúró pẹpẹpẹ tó lọ gba lọ́ọ̀yà nígbà yẹn <laughs> lọ́ọ̀yà yẹn tí ò kì í ṣiṣẹ́ ti òun ló lọ gbàǹgbà yẹn pé kò ní lè ṣiṣẹ́ yẹn ti àwọn èèyàn wá takú ti jésù lọ́rùn àti wọ́n takú sórí gbogbo ẹ̀ òkèsì yẹn wá rí yànmọ́yànmọ́ anyway ṣá ọlọ́run gbogbo ohun tó sì wà ń bẹ̀ kọ́ ọlọ́run bá wa túbọ̀ ọlọ́run jọ túbọ̀ wa fọwọ́ kan kárí mọ́ níkùn kó túbọ̀ bá wa gba níkùn dáadáa jẹ́ kó pọ̀ gbogbo nǹkan òtítọ́ tó le yẹ tó dàbí òkúta láyà jẹ́ kó pọ̀ síta ọkàn ẹ̀ balẹ̀ balẹ̀ tó o bá pọ̀ ọkàn ẹ̀ ò ní lè balẹ̀ o ṣùgbọ́n tó bá dẹ̀ sọ tòótọ́ náà ọkàn yẹn náà kò ní balẹ̀ no peace for the wicked o ló ti yẹ hmm. ìyẹn bó ṣe jẹ́ torí gbogbo géèmù tó ń lọ yẹn ilé ẹ̀kọ́ ń play game. ni èèyàn lè sọ pé kó máa bú òun sí yẹn dẹ̀ máa búra yín wàá máa tẹ̀ sójú omi á máa ṣe bíi pé kíní just to divert something wọ́n dẹ̀ fi fún ẹ lówó after tó bá ti divert tó ṣiṣẹ́ ẹ̀ dáadáa wọ́n á kàn fún ẹ lówó ni àní àbúrò ẹ̀ bá lọ kú dànù kò sí nǹkan tó kàn yín ìfẹ́ wo ló le tó yẹn tí Mohbad àti gbogbo wọn máa fi máa sọ́pọ́tì Wùmí ìfẹ́ wo ló wà ń bẹ ta ló lọ fún Wùmí tó máa máa sọ́pọ́tì Wùmí báyìí gbogbo àwọn owó tó wà lákáǹtì tán ni wọ́n rí ní àkáǹtì àwọn èèyàn sí tó black pay oríṣiríṣi àwọn èèyàn wọ́n tún ṣe ní wọ́n fẹ́ wọ́n ṣe tú àṣírí táwọn fámìlì ọkọ Ìyábọ̀ Òjó náà kàn tó fẹ́ tú àṣírí Burna Boy ni pé torí gbogbo owó tó ń pa yẹn bóyá wọn ò san tax ní ibẹ̀ yẹn <laughs> bóyá EFCC ṣe ìfẹ́ gba tax wọn tó wá ti kọ́kọ́ lọ wádìí wọn tán wọ́n á ṣèbá máa béèrè tax àbí báwo ni kò tiẹ̀ yé mi ṣe ń san táàsì ṣáàmì mọ o torí kò tiẹ̀ yé mi ó o wúkì Mohbad <laughs> wọ́n ṣe máa wá sábẹ́ platform wa ní ibọ̀ mọ́mì wúkì mo bàbá ní lọ́ọ́ bẹ̀lọ́ gúgù mi mọ́ hmm. àwọn èrò ti pọ̀ ah. hmm, àwọn èèyàn tó bá wo tó bá fẹ́ báwọn èèyàn ṣiṣẹ́ ṣọ́ra wojú àwọn tó máa bá ṣiṣẹ́ torí tó bá ti lè ṣiṣẹ́ báyìí sọ́wọ́ wọn tán ti rí pé royalty ti wà lẹ wọn kàn gbẹ̀mí ẹ ni àbí kinní kankan wà ní. bó ṣe tí wọn ti mú wùmí yẹn náà kì í ṣe wùmí ló pa àwọn èèyàn tó pọ̀ ẹlẹ́sẹ̀ gígùn ló pa àwọn kọ̀wé ìzẹ̀dànù náà ní àwọn olè àtàwọn onílara àwọn amájẹkọmọ àbáyé aláyé jẹ ṣọ́ra fún ọkùnrin tí ó máa ń ṣe lára ṣọ́ra fún obìnrin tó máa ń ṣe lára dẹ̀ ṣọ́ra fún àwọn jésìbẹ̀ dẹ̀ ṣọ́ra fún àwọn apààyàn áàbù ọba àti ìyàwó ẹ̀ Jéṣíbẹ́lì wọ́n jọ ń pa àwọn èèyàn nítíyàwó bá ti fẹ́ tí ó bá jẹ́ burúkú yẹn ìyàwó ọkọ á they are compatible husband and wife partner in crime. Wùmí ò gbúdọ̀ lọ sọ́dọ̀ anybody mọ́ ò gbúdọ̀ lọ sọ́dọ̀ I want to say this people want uh, justice Abeg, fún wọn justice protect mo tọ́ pé protect Liam kò sí ó ti yé bẹ́ẹ̀ ọmọ kékeré ò ṣe yìí Liam mo máa ṣe yìí ó ẹ̀yẹ́ lè pa kádàrá òfò ìmọ̀ ọmọ ìmọ̀lẹ̀ ó máa ṣe yìí ó ohun mi ó ṣe rí ẹ̀yin lè pa kádàrá òfo a ó ṣẹ̀wọ̀n wọn bú wa lẹ́yìn ọlọ́run ló máa lè dá o ọlọ́run ló máa lè dá ọba dá kẹdájọ́. Hmm. hmm. This way. ẹ̀yìn ò ní six thirty. Hmm. hmm. oníbọ̀dá hmm. oníbọ̀dá. Hola Chanel, Maria. Ele é quatro. Hola Chanel, Maria. Ele é quatro. Hola Chanel, Maria. Ele é quatro. Hola Chanel, Maria. Ele é quatro. Hola Chanel, Maria. Anyway. jẹ́ ká hmm. every evil in my surrounding gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí <laughs> the way people are taking things down wo. gbogbo ìkà ní àyíká mi every enemy <laughs> ah any man or woman planning evil against me <laughs> planning to be smart wo ṣe orí ẹ̀yìn tẹ̀ rò pé mo Karimo Karimo Karimo stop cutting it because people should understand àwọn tó ti ń defend àwọn èèyàn ó dẹ̀ ti attack oh attack Ìyábọ̀ rí from beginning náà láti beginning ẹ̀ but n see, o tún wá sọ pé ẹ drag àǹtí Ìyábọ̀ o ẹ má drag àǹtí Ìyábọ̀ o kò sinu kan tí mò ń sọ o you understand me game ló ń gbé òun gbá game ó ti yé bẹ́ẹ̀ yẹn and then èdè lè máa fa ayé àwọn èèyàn cascos just sọ nǹkan tó bá ti sọ nǹkan tó le jù yẹn lọ tó bá ti mọ̀ kó dẹ̀ shut up ṣé ọmọ mo ti sọ lẹ́tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ sọ nǹkan tó bá ti fẹ́ tó bá ti sọ you are playing game. ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ kò jọ ẹ́ lójú kí ni bá tiẹ̀ gun pa lọ́jọ́ náà ọlọ́run ò ní jẹ́ ká burú sọmọ ẹ̀ kí ni bá gun pa níjọ́ yẹn tó gún mu bá bóyá òun ló gún mu bá tá mọ̀ you are still going to oh oh sọ ọ̀ǹtì tí o rí pé owó yẹn ẹni tó bá ti sọ báyìí ìwọ ṣáà sọ báyìí fún Mohbad orí Wùmí ni kẹ́ ẹ sọ sí kẹ́ ẹ bá lè pín owó ẹnìkan ṣoṣo tó mọ̀ tó mọ̀ nípa tó mọ̀ nípa royalty nínú gbogbo family yẹn òun náà ni Wùmí Wùmí nìkan ló mọ̀ nípa royalty gbogbo ẹ̀yin yòókù òpè nìyí àwọn to dẹ̀ wà tó fẹ́ pín royalty yẹn tí wọ́n fẹ́ pín tó mọ̀ pé Wùmí máa mọ gbogbo ẹ̀ wọ́n fẹ́ ridicule Wùmí wọ́n fẹ́ finish Wùmí torí ẹ̀ Wùmí ò gbúdọ̀ bá Ìyábọ̀ sọ̀rọ̀ for now Ìyábọ̀ no. leave Wùmí for now ìyá Wùmí tó o bá ti lè dúró ti Wùmí Wùmí ṣùdá dúró bẹ́ẹ̀ ni tọ́wá dẹ̀ ti ń dárúkọ ikú Mohbad tí Wùmí tó o bá ti dá dúró ń sìn tó ń lọ sílé Mohbad dédé tó ń lọ sílé Ìyábọ̀ dédé ò ń mi tó bá ti ń lọ sílé Ìyábọ̀ you cannot escape the tó bá jẹ́ pé o lè rówó kankan gbà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o lè rí nada and your problem àṣírí ẹ yìí máa padà tú àbí nǹkan tó ogbógun yẹn gan wọ́n máa dàlẹ́ lọ torí ìyàbọ̀ gan ọkọ ìyàbọ̀ also know about some royalty owó kan wà lọ́wọ́ ọkọ ìyàbọ̀ they are playing on your chain yẹn tó o bá tún lọ kò sí ní tó kàn mí omi ò tán mọ́ ẹ bọ̀ tí sórí ọ̀rọ̀ Mohbad yìí ti di àgbáyé case ni all over tó bá gbọ́ universe <laughs> case ni ọ̀rọ̀ Mohbad àkàìmọye àwọn èèyàn tó ń tú secret nípa ọ̀rọ̀ Mohbad even gan um, Karimo yẹn anyway jẹ́ ká ṣe jẹ́ ká dúró mẹ́ẹ̀ torí ngbà mí náà tán bá ti ní wọ́n ń sọ̀rọ̀ báyìí wá sáré lọ bẹ̀ wá wá lọ ṣe bí ìpinnu ẹ̀ dùn òrẹ́rìn náà wọ́n ń sọ̀rọ̀ táwọn èèyàn ń sunkún lé lórí kí ló máa lọ rẹ́rìn fún torí wọ́n ti máa ń sọ tẹ́lẹ̀ pé o rẹ́rìn máa ṣe fàájì á sọ pé kó máa sunkún túra ọ̀tún ó ti kú ó ti kú but at the same time tó o bá sọ tòótọ́ ọ̀rọ̀ tó dẹ̀ ṣe ó gbúdọ̀ máa kàn lọ kó wá rí i kó fẹ́ lọ máa fa àwọn èèyàn catch cruise àwọn èèyàn tó ń sọ̀rọ̀ yẹn gan tó ń sọ̀rọ̀ Mohbad tó ń dẹ̀ gbèjà ẹ̀ wọn ò catch cruise ó gbúdọ̀ catch cruise Ìyábọ̀ ń catch cruise from Turkey to ó ti lọ America ó ti lọ London ó ti lọ Canada lẹ́yìn tí Mohbad kú ó ti wá gbogbo gbogbo ìlú yẹn ló ti lọ gbogbo ìlú yẹn ló ti lọ mo dẹ̀ tún béèrè question kan níjọ́ yẹn ọkọ Ìyábọ̀ jẹ́ ẹ̀gbọ́n àwọn P-Square tí wọ́n náà ní kéèsì tí wọ́n bára wọn jà tí wọ́n nínú ìlọ ẹ̀kan ẹ̀kan pa ìyá ọkọ ẹ̀kan ṣe oríṣiríṣi nǹkan mo dẹ̀ bèrè ń gbà pé kí ló dé tí ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n ọmọ ọkọ Ìyábọ̀ kí ló tí ò promote àwọn P-Square kí ló tí ò promote àwọn àbúrò ẹ̀ ní indọ́sì wọn kẹ̀dẹ̀ twins yẹn wọ́n bára wọn jà ń sí look at them they are killing they almost wọ́n fẹ́ para wọn dànù. ẹ eh? àwọn ìkan fẹ́ pa kan nínú wọn wọn ò rí tó mọ̀ pé àwọn tó jẹ́ twins yẹ pé ìyá kan bàbá kan ló bí wọn wọ́n bára wọn jà talkless of àwọn tó ń dàgbà tó jẹ́ àbúrò yẹn ṣé kì í ṣọ̀tá ló jẹ́ fún Mohbad ìwọ wèrè Wùmí jẹ́ kórè ẹ̀ kó pé òun gbọ́ àná owó òṣù tó máa ń gbé sókè tó máa sọ pé fuck you yẹn ó mọ̀ túmọ̀ ẹ̀ apààyàn ló máa ń ṣọwọ́ bẹ̀ tó bá ti yẹ báyìí fuck you yẹn mi pé wà fuck ass àwọn èèyàn you kill people ó gbọ́ fuck you ló ń ṣe báyìí gbogbo ọwọ́ tó máa ń gbé sókè táwọn ará àwọn kan máa bá gbé sókè tó máa ti lẹ́nìkan tó sọ̀rọ̀ ìgéṣẹ̀ wà máa gbé káàkiri báyìí he that you a killer don't do that kọ́ lọ gbé ọwọ́ òṣì yẹn kọ́ máa tó máa tún gbé ọwọ́ òṣì yẹn wá Liam ló jẹ mí lógún because mi fẹ́ àbí bó ṣe wà yẹn tẹ́ bá ti dájú ẹ̀ kò sí ẹni tẹ́ lè fi cascos àwọn lára yẹn ń fìyà yín cascos ẹ̀ ń fọkọ yín ẹ̀ ń fi gbogbo àwọn èèyàn yín cascos tẹ́ bá ti and again mo sọ Wùnmí you got to o gbúdọ̀ jẹ́ ká mọ ìyá àgbà tó fún ẹ láṣọ tó ti mọ̀ pé èèyàn fẹ́ kú fún ẹ ọkọ ẹ fẹ́ kú tó ti pìpì aṣọ sílẹ̀ ọkọ ìyá ẹ ò dẹ̀ kú bàbá ẹ ò tí ì kú bàbá Kàrímọ́nà ò tí ì kú kọ́ má bàa sọ pé bọ́n ṣe ṣe fún ìyá ẹ̀ ni wọ́n ṣe fún ẹ we got to know àwọn babaláwo àwọn nǹkan tí kàlájàlẹ̀ ló máa ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní táyé ṣó láàrin college of education ló ti ṣe tán àbóṣú ìkan nínú méjèèjì náà ló ti ṣe tán so definitely àwọn tó bá ti lọ sí sọ̀rọ̀ náà ní ìsìn ajálẹ̀ gúrùpù lẹ́jẹ̀ although you are from Ijebu, no, that will not be a Ijebu. Your mom is from Ijebu. Your daddy is from Ekpe. So that will not be anything to you so you got to stop it àwọn èèyàn sunkún sukun, sọ̀rọ̀ ẹ wọ́n support ẹ wàá ṣe tán wàá lọ ìyẹjẹ ń sí wàá máa lọ sọ́dọ̀ Ìyábọ̀ dídẹ máa lọ ṣe cash cruise I'm a lọ cash cruise Only you know. Only ó ní nǹkan tí ìyẹn náà ń sọ nípa fishery. Television, what yé mi ì fi ṣeré tẹlifíṣàn Only, only, wà nínú ilé wa yìí ó ní tí ó ní ó in fact smart tv ni o àti ti yàrá àti tv àti ìtàn mo tàn ní ọjọ́ kan tí mo ní mo fẹ́ fi play music kan báyìí tí mo fi fídíò sí àtàn láti ọjọ́ tí bàbá ọmọ mi ti kú mi ì tí ì tàn tẹlifíṣàn kankan nínú ilé yìí tọ́mọ bá ń wo tẹlifíṣàn tó bá wo fíìmù ó máa wò lórí láptọ̀pù àbí kó wà lórí fóònù àtàn tv kankan nínú ilé yìí kò dẹ̀ mi mo mi de fe mo mọ́ kó di pókú wo mi mi ì fẹ́ mọ́ kò dẹ̀ fẹ́ mi mọ́ kó tó di pé kú bọ bàbá ọmọ mi ni. bí ẹ ṣe dájú bójú ṣe lo kokokokoko tí ìyé mi ìyábọ̀ is not your godmother ìyábọ̀ yẹn kò ń ṣe godmother ẹ̀ sì kéèsì gbúdọ̀ parí ná ẹ dúró lọ́tọ̀ọ̀tọ̀ ẹ dúró ní ọ̀tọ̀ọ̀tọ̀ kẹ́lẹ́ torí ìṣẹ̀ǹtẹ́ bá ti lọ báyìí bóyá ó ní nǹkan tẹ́ máa lọ sọ fúnra yín ó tọrọ òní ká má sọ òun rárá nínú indọ́sítírì yẹn ọ̀tá ni wọ́n máa ń bára wọn ṣe ọmọ kan ni mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí ẹ̀yin Christian ẹ̀ gospel ẹ̀yin gospel artist that's Christian gospel musicians and and so on ṣe mọ̀ pé àjàjà Yínká Láṣeyọrí may God protect you may God guide you. àwọn nǹkan kan wà tí ó ṣẹlẹ̀ tó gbúdọ̀ wà very careful òun náà ni wípé nígbà tí ìjà kan ṣẹlẹ̀ nígbà yẹn lọ́hùn tí ìyá kan tó wá tó lóun lòún lórin kan tó kọ póun ló kọ́kọ́ kọrin náà aláṣeyọrí yẹn but eventually ó jẹ́ ọmọ kékeré the whole world supported you the whole Nigeria supported you some people supported you even àwọn tó tún support ẹ̀ ń gbà yẹn bí àwọn tó jẹ́ bíi brothers ẹ̀ a mọ̀ wọ́n pẹ́lẹ́ṣẹ̀ gidi ni wọ́n kò sẹ́ni tó mọ̀ ọ́ ṣùgbọ́n mo ńgbà tó wá yá àwọn Lagos State àti àwọn èèyàn ńláńlá tó yẹ pé fújì náà máa ń jó tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ń pè é ìgbà yẹn ló kọ pé wọ́n ní kò sáyé lókè ó wáyé fún mi lókè ó gbógo fọ́lẹ̀ mi ìyanu lórúkọ rẹ̀ ṣé orí láti ìgbà yẹn tí àwọn politician ti máa ń pè tó máa lọ kọrin fún wọn àwọn fújì <laughs> ló máa ń kọrin tẹ́lẹ̀ àwọn fújì tó dẹ̀ rí yẹn majority of them mi ì sọ mi ì sọ fún yín o but let me tell you the truth majority of them are killer because they are je je jealousy wà nínú industry yín gan àti ti gospel o orin inú ayé o àti orin inú ara o you have a lot of jealous a lot of people a lot of you jealous yourself a lot of people fighting yourself a lot of people are killing each other and let me tell you now àwọn ti gos àwọn ti fuji kìnì yẹn majority of them <laughs> gen z ni wọn yẹmi gbàjálẹ connection they wọn ní ẹ wo ẹ dàbí threat nítorí pé ẹ ń gba iṣẹ́ tó yẹ kán gbà you don't know now you are everybody kì í ṣe àwa nìkan láti understand iṣẹ́ yìí àwọn èèyàn tó yẹ pé tó bá ti súnmọ́ àwọn onífújì wọ̀nyẹn ayé wọn máa bàjẹ́ people are systematically rejecting them and they are getting mad some of them wọ́n kó àwọn <laughs> abẹ́rẹ́ ikú dání o láti gbà fún anybody gbalẹ̀bọ̀ you got to be careful careful you are their target and some of the people around you also that you tó mú bí àwọn búrọ́dà ẹ bí àwọn kí lorúkọ ẹ náà láre tẹríba ń kó wọn yẹn be careful ó ń gbà bó dáhùn mi sọ pé òun máa ṣe níbi o mi sọ pé òun máa ṣe níbi o bọ̀ ṣó orí àwọn èèyàn tó bá máa ṣèyàn níbi àwọn náà ló máa dúró tiẹ̀ nígbà tó bá rò pé ó fẹ́ dìde tán wá rò pé ó dìde lára àwọn tó bá lò fún ẹ àbí tán dúró tiẹ̀ lára àwọn náà máa gbé ẹ wálẹ̀ nígbà tó bá tó ṣe wọn ò ní gbé ẹ wálẹ̀ òyìnká ṣé yínká láṣeyọrí àbí yẹ yínká ọláyínká do you know why i like you bàbá ọmọ mi ọláyínká ló ń jẹ́ ò ní kú lọ́mọdé o i pray for you má dẹ̀ fojú má fojú kọmọ náà ṣàdúrà mi bẹ́ẹ̀ mo sọ fún ẹ. jealousy there was a time wọ́n organize only time kan táwọn olórin àwọn fuji kìíní wọ́n organize pé wọ́n fẹ́ gba ipò lọ́wọ́ àwọn hip hop oríṣiríṣi torí ẹ̀ lẹ́jẹ̀ oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ sáwọn hip hop yẹn wọ́n fẹ́ cancel wọn because wọ́n rí pé àwọn hip hop wá ń lówó jù àwọn èèyàn gba ti hip hop torí pé reason ni pé àwọn hip hop máa sọ òyìnbó they speak english they will sing in english in um, pidgin where people i mean the language people understand but they the fuji they speak yorùbá alone and that's why nígbà mi máa ń dá ẹ kéèyàn máa upgrade nínú àwọn nǹkan tó bá ṣe do you understand so that also they don't know that it's not kò ń ṣe jùjú làwọn yẹn ṣe because they are speaking language tí àwọn èèyàn gbọ́ and the people are now liking them so now systematically they are fighting you secretly you don't know ni ife tó bá ní ọmọ kan tí ẹnìkan olódó ìwọ ń kọ hip hop ìwọ wá lọ ṣe tán ìwọ ń kọ fújì ìwọ wá lọ ń bá onífújì yẹn ṣeré ìwọ ń ga sókè tán bá gbéṣẹ́ kan fún ẹ wàá gba bíi millions wàá gbé hundred hundred ni wọ́n ń fáwọn bẹ́ẹ̀ let them just put it that way hundred ni wọ́n máa fáwọn wọ́n máa millions so you know o wá rò pé ó dẹ̀ bá wọn ń ṣẹ̀yẹ̀ ni they are jealous wọ́n máa finish yín Danu. àwọn tó bá finish yín náà god forbid wọn ò ní torí ẹ̀ pé wọn ò bọ̀ tí wọ́n á kàn sọ pé kàkà kékun má jẹ́ sí most of them are they are killers now they are they are part of who are killing you know irú lady tó kú yẹn i don't want to go deeper about it but ó ti kó ti lọ but ọlọ́run fi wọ̀n mí wọ́n kó abẹ́rẹ́ yẹn dá lórí ẹ̀pọ̀ wọ́n kó dání lórílẹ̀‐èdè ìbàdàn wọn kò dání láti ìjẹ̀bú mọ́ ìbàdàn mọ́ kiri kan kiri kan èkó náà wọ́n ní báyìí kọ́mílẹ́ dání ọlọ́run jẹ́ kó gbà fún àní gbanú o oríṣiríṣi ìgbà tí wọ́n àwọn èèyàn gan wá síbi àmọ́ nǹkan tójú wá ti láti fi jọ́ mẹ́ta bọ̀dà wà ò ní kíkú kan bí ṣe yé ni káwa kóyè láti máa ròyìn iṣẹ́ rere ọlọ́run. Hmm. torí ẹ̀ they are setting people up ẹ̀yin pásọ̀ tí àwọn alájàlè máa set yín up when anybody try to introduce any bad thing oògùn pé oògùn ní gbogbo àwọn pastor kan máa ń ṣe oògùn expose them because in gbogbo kan tó ń ṣe rope yín ni tó bá ti gbé tuntun dání tẹ́ gbé nǹkan original dání they want to introduce fake láti gba original So láti tarnish image yìí si sí nǹkan tó ti ṣe fún mi ní bíbá ọjọ́ kan mo lọ mo ti sọ́rí ẹni yẹn wọ́n ń gbèjà ìjà ẹni tó ń gbè níjọ́ was ìjà. Um, kí lorúkọ lady tó wà ní sùúrù lérè yìí tó ń pè ní wash and wear wọ́n ń gbèjà Lizzy Anjorin níjọ́ yẹn wọ́n dẹ̀ fẹ́ set me up níbi kan níbi ìbàdàn ní kùbẹ́ ní kùbẹ́ kí n bá rántí àwọn nǹkan táwọn èèyàn ṣe fún mi wọ́n fẹ́ set me up to the level that wọ́n tún fi ọlọ́pàá tún wà I don't want to say many I don't want to talk so irú nǹkan just to <laughs> ọmọ Ghana ni tó pè mí mo wà lórí bíbà kò ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ̀ wọ́n wà tó bá ti rí pẹ́ níbọ̀ tó bá ti súnmọ́ ẹ̀ kàn bá ìwọ̀n ni that is that misbehaving to you. mo dẹ̀ débẹ̀ ó ń ránṣọ fún mi lédì yẹn mo dẹ̀ ṣe débẹ̀ jẹ́ yẹn tí mo ra aṣọ lọ́wọ́ ẹ̀ tí mo ní mo help ẹ̀ nígbà tó dẹ̀ máa yá mo ṣe àwọn arí sáré wọnú ilé ló lọ gbé igbá wá lónìí na this calabash we are using use this to swear mo ní for what kí ni mo fẹ́ máa bá ẹ swear fún mi ìwà ó lè ti gbé kámẹ́rà sínú ilé yẹn kó tó di pé ó pè mí pé kí n wá so that wọ́n lè sọ pé bóyá ó lè sọ pé bóyá òun rí gbá lọ́wọ́ mi kan gbé síta kan ní wọ́n bá igbá lọ́wọ́ mi you don't know they've tried many things nínú nínú ilé tí mò ń gbé mi báyìí ọjọ́ kan wọ́n ní kí wọ́n fomi sẹ́nu ọ̀nà wọ́n ní wọ́n ṣoyin yamayama ọjọ́ kan wọ́n ní kí wọ́n ju káàdì sí bí wọ́n rò bóyá èmi lè mi àbí àwọn èyí lè ẹ ti ṣe eré ni oncotic cancel them let me read for you kí n tó máa lọ tolúbanimí come and read bible for me darling come and read bible ṣe ká ṣe ká mo fẹ́ kẹ́ lè mọ̀ pé Jezebel ka ibi tí mo ṣe ibi tí mo kọ fún ẹlẹ́kan. I want to read for you. Listen. no ashibaka eléyìí mo ń bọ̀ go to the book of eh, second king i want to tell you kó lè mọ̀ pé jezebel involved in occultic okay jezebel gangan àwọn apààyàn ò ní rí bá mi pa ẹ̀sì yóò fẹ́ sí mi lórí ìfẹ́ kórè rí mi. àwọn kọ́ mi o. Listen, read Revelation for me. Read Revelation. But I have these things against you. That read, read Revelation first. Revelation. Listen. But I have this against you, that you tolerate the woman Jezebel, who calls herself a prophetess and is teaching and seducing my servants to practice sexual immor immoralities and to eat food sacrificed to idols. He eats food that sacrificed, that been sacrificed to the food that been sacrificed to idol. Okay? Anybody called Jezebel has attitude of Jezebel. They are idol worshiper. Okay? treat ẹ. ajá ló máa jẹ òkú Jésùbẹ́lì Second King chapter chapter 9 verse 10. I'm coming. I want to read myself. And the dog shall eat Jezebel in the territory of Jezebel, and no one shall bury her. They, then he opened the door and flee. Hmm. I'm coming. Rebuke the devil, he will flee from you. When you read, I'm coming. Second King, I mean First King chapter eighteen, verse 18. Has it not been told, my Lord, what I did when Jezebel killed the prophet of the Lord prophet of the Lord, how I had hundred men of the Lord read. I, I can slap you on the media. You don't know? I don't, you know, I don't tolerate nonsense. Why? If you share joke, one by say, one by say, then disturb me. Read. Read Second King. I mean First King 1813. Has it not been told, my lord, what I did when Jezebel killed the prophets of the Lord? How I hid a hundred men of the Lord's prophets by fifties in the cave and fed them with bread and water? You see, Jezebel was so was behaving, misbehaving seriously to the level that people of God are also afraid. When they hear about Jezebel, they run. Although they give him, I mean, because some people have given him power of authority, they give him some money that never belongs to him. They supported him. You know, he's getting support of some people. Do you understand? They're now hiding people away from him. Instead of go against Jezebel, you don't hide anybody for Jezebel. Don't. That's what it is. These days, you don't need to protect Jezebel. Do you understand me? Mm-hmm. That killers that ask for people's innocent people's head. He want to drink blood of people. He want to waste people. He want to do that in thousand times and go score free. Many people are like that. Some ladies are like that. Some men are like that. Jezebel ọkùnrin wà tóbìnrin wà. And they want to go score free. They are hiding people away from them. And say, don't go out. Don't go to that state now. Let this person go. Jezebel they are hiding you. Resist the devil. Rebuke them. Cause the yala jamu. And they will flee from you. Expose demon. Destroy wickedness. Expose the evil. And then you have peace. sit down here Read Second King chapter 3, verse 2. He did what was evil in the sight of the Lord, though not like his father and mother, for he put away the pillar of Baal that his father had made. They are involved. They are from idol. They are from Bali. They are from courtism. You know, they are from evil. Okay? Jezebel related you know and when your husband related to something you surely be related when you love the person and you shall strike down. That's Second Kings chapter 9, verse 7. And you shall strike down the house of Hab, your master, so that I may av avenge on Jezebel the blood of my servant, the prophets, and the blood of all the servants of the Lord that he has destroyed. Read First King, chapter 18, verse 19. Now therefore send and gather all Israel to meet at Mount Carmel, and the 450 prophets of the Baal, and the 400 prophets of Asher, Asherah, who ate, who ate at Jezebel's table. You see, Jezebel eats with the demons Eve with the killers. Okay? They dine and wine with evil. This evil in Jezebel's blood. Igbo people. Anyway, it is where I'm not a tribalism person. <sighs> Jezebel is Jezebel. Evil is evil. You must not call evil good. We must not call good evil. Karima, she's evil. The family of Karima at ìyá ẹ̀gàn don't condemn yẹn, they are evil. They fight, they started causing, exposing themselves. Don't cause, don't call it good evil, and don't call evil good. Isaiah 5 20, 21. Woe to those who call evil good and good evil, who put darkness for light and light for darkness, who put bitter for sweet and sweet for bitter. Woe to those who have wise in their own eye and swear in their own sight. Mm. Book of Judge. Let's see Book of Judge. Let me find. Read. It's 16 past 19. She made him sleep on her knees, and she called a man and had him shave off his seven locks of his head. Then she began to torture him, and his strength left him. You see? What? This is the second, I mean, the junior sister of Jezebel, that's Delilah. Delilah. They double deal. They are different heights. They are different, different evil friends. They involving A, involving B. They give information of those people who try to lay hands on their feet or who try to trust them. They sow them out. They destroy them. Delilah and Jezebel. read sixteen right one to some level and just read bí sixteen yẹn bẹ̀rẹ̀ láti one bẹ̀rẹ̀ láti one okay. yeah I just read some and then we round it So they are involved occultic you see all these activities killing many things wọ́n ṣe do you understand it's occultic activities they are killers of destinies do you understand Oh, ò lè rí ẹni tí ó bá ti ń ṣe and they are operating now on the social media they go they have irú ọjọ́ kan máa dárúkọ àwọn tó ń sọ àwọn tó ń ṣépè káàkiri lórí social media i tell you one of them is òpò ògbólógbò àjẹ́ àti wizard èkejì yẹn ògbólógbò èmèrè these two group they go around they are new o they are new group o the old one they are still there but they had new wọ́n ti wọ́n tún ti ní baby they go to your inbox they start causing you wọn ni bẹ́ẹ̀ ni they are two ìkan àjẹ́ ìkan emèrè gbólógbò emèrè. Read now. Samson went to Gaza and there he saw a prostitute And he went to Samson went to Gaza. Oya The Gazians were told, Samson has come here. And they surrounded the place and set an ambush for him all night at the gate of the city. They kept quiet all night, saying, Let us wait till the light of the morning, then we will kill him. But Samson lay till midnight, and at midnight he arose and took hold. Magia come on. It's okay. Read if you want to read the story of Delilah, read from the book of Judge 16, from that verse 1 to the end. You will understand better. Okay? So, you can't, they can't be trusted. They are so smart. They play, they are, they are, they are fake love. Do you understand? They can kill, they kill for money they destroy anybody destroy label when the money tó bá ti di ọ̀rọ̀ they can destroy anybody so be careful now you are going to pray this prayer before we go anybody mounting me mounting my children to destroy yours oh Lord destroy them pray it whatever anybody mounting me to destroy me mounting my children to destroy my children oh Lord destroy such people every enemy tá a bẹ̀ tì mí mount ayé láti mount mi láti destroy mi láti destroy ọmọ mi destroy yourself be destroyed by fire ọlọ́run kò destroy gbogbo yín hmm. those people dey mount that mount me that been paid to mount me to mount my things to mount my children to destroy us oh Lord destroy them oh Lord destroy them so shall it be you see cover not the evil Shetibo, don't call good for evil call, don't call evil good don't call evil good I know there is a serious fight in the spiritual realm there is also a serious fight in our nation but it's a secret fight those who are killing innocent people in our nation because of jealousy oh Lord destroy them Expose them, number one. Destroy them yourself, Lord. Destroy them. And those they have sent to destroy me. Father, destroy them for me. In the name of Jesus. Gbogbo ẹni tí a rán bóyá òun wà lábẹ́ omi ò mọ nǹkan tí mò ń sọ. Àwọn ènìyàn tí a rán láti pa mí àbí láti ṣe mí níbi. Tá a bẹ̀ tì mí láti ṣe ọmọ mi níbi. Lord, expose all of them. Destroy all of them. Terminate their appointment in Jesus' name ó pọ àgbà àdúrà kan àwọn èèyàn tá a rán tó wá sọ̀rọ̀ ẹ̀ this evil signal to abort my glory to abort my blessing to abort my goodness oh lord terminate their appointment over me over my children oh lord terminate their life so shall it be my life will not be terminated by those demons by those evil i am covered by the blood of jesus No weapon fashioned against us shall prosper. It is well with our spirit, soul, and body. Peace of God, east, west, north, or south. The evil in our society, you shall not be covered. You shall be exposed and be disgraced worldwide. So shall it be. <laughs> and those who bet their life, let me tell you something. Some people, they get close to you. Wọ́n máa bẹ́ rẹ́rìn. Nígbà tó bá bẹ́ rẹ́rìn yẹn, wọ́n máa ṣe ẹ́ níbi. Hmm. Gbogbo ẹ̀ tó bá lò máa kó ó máa fi jọ̀gọ̀jọ̀gọ̀ kọ́ mi lọ́rùn ó yá lórúkọ Jésù ó yá ṣubú sínú ìyà ó yá ṣubú sínú iná ó yá ṣubú sínú ìdájọ́ gbígbóná gbogbo ẹni tó bá lò máa fi ibi kó èmi àtọmọ mi lọ́rùn ó yá ìwọ ìdábẹ̀ ṣubú sínú wàhálà ayérayé in Jesus name we pray. Mm-hmm. ẹ ọmọ yìí bò ṣe rí pé mi ò wá fún yín you are playing on my intelligence you don't must not come for me o. Oh. Don't come for me. Don't come for me o. Ẹ don't come for me. But owó òṣì tẹ máa don't come for me. Face your warrants, please. Whatever evil you plan, it shall be your portion. I'll you. anyway a lọ lónìí o a máa tún padà wá a sọ̀rọ̀ púpọ̀ rélì sàn ló fọ́ níbẹ̀ yẹn ní tí kàrí mo bá ti mọ̀ ní kò sọ kẹ́nìkan máa sanwó kan sọ pé just go and say this and after saying this then wọ́n máa fún lẹ́nìkan lówó Wumi you stand now ṣé ti yẹ yín bẹ́yẹn ẹ̀yin orílẹ̀-èdè wa ẹ̀jọ̀ sà òwe òfin ti wà pé nobody must speak ill about Nigeria government about anybody in power, even in society. Uh-uh. Even time of society you don't bá ṣe nǹkan burúkú fún ènìyàn kò dáa o òfin tẹ bá ti ò ẹ má fi òfin tí ó máa sọ gbogbo orílẹ̀-èdè di ẹrú o èmi ò sì gbà mi ò sì gbà pé kí ẹnikẹ́ni kó máa sọ̀rọ̀ ìgéèsì ìjọba àbí kó kàn máa sọ̀rọ̀ anyhow because táwọn ẹlòmíràn irú àwa tá a ti sọ̀rọ̀ rí a ti sọ̀rọ̀ láwọn àwọn tó wà ní ìjọba torí nǹkan tó ń ṣe nígbà náà àwọn tó close mọ́ wa tí wọ́n ṣe ìkà fún wa lóríṣiríṣi in fact pé ló mo fẹ́ sọ lórí lẹ́yìn adépèlé àwọn èèyàn ń ṣe ìkà gan ní orílẹ̀-èdè wa àwọn èèyàn ṣe ìkà gan àwọn tó ṣèkà fún mi are forgiving people ṣùgbọ́n bóyá Ọlọ́run máa lè forgive wọn I don't know kò sẹ́ wọ́n máa ní kò sẹ́yẹ̀ tọ́lọ́run ò kì í dáríjì ṣẹ́ni tó bá ronú kò wàdà kúrò náà ìṣẹ̀lẹ̀ lọ́lọ́run máa ń dáríjì o ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé wọ́n ń dẹ́ṣẹ̀ báyìí wọn ò tí ì ronú kò and they will tell you forgive them so that you can be praying for them ẹ ọ̀tàkọ̀tà tó bá dọdẹ ayé mi ọlọ́run máa tú ẹ ní àṣírí ni ìta gbangba ibi táṣírí ẹ ò ti ní bò mọ́ káàkiri lo lọ́lọ́run máa tú ẹ sí ọlọ́run ò ní bù ẹ agbára Kristi àwọn èèyàn ti play against wọn play lórí intelligent i mean ọmọ tó ń pè ní Kàrímọ̀ ikú yẹn ò ṣojú ẹ̀bùn tó sáré bẹ́ẹ̀ lọ́bẹ̀ nígbà náà lọ́hùn ó di lónìí ó ń play game pẹ̀lú ayé wa ọlọ́run á gbà wá lọ́wọ́ ogun kàrímọ́ ogun kàrímọ́ ọlọ́run á bá wa ṣe ogun kàrímọ́. nígbà tí mo ti promote àwọn ọmọ onífújì yẹn àwọn tí mo ti ń sọ̀rọ̀ wọn yẹn tó ti ń bẹ èèyàn lọ́wọ́ ẹ̀ tìmí tíwà tí ó ti ń bẹ èèyàn lọ́wọ́ tìmí kò ṣe òní ó ti pẹ́ with petition with many things. There was a time ní Dubai tí mo lọ sí Nàìjíríà yẹn èmi ò mọ̀ pé K1 máa ń ṣèkà tó dá ẹsẹ̀ wọ́n wá ń disturb mi kí tó kó nàìjíríà bí mo ṣe mo fẹ́ gba kọ̀ǹtínà mi wọn ò jẹ́ kí ó wọlé on time gbà tó wọlé oríṣiríṣi kan ṣàṣẹlẹ̀ gbà tí mo rí pé trouble wà mo ti sọ bí mo ṣe ọjọ́ tí bá máa sọ máa sọ fún story yẹn dáadáa wọ́n pe àwọn ọmọ ní ọmọ kan tó ń gbé nínú ilé mi tí mi ò mọ̀ rí tí wọ́n á béèrè fún assistant mi ọmọ yẹn ṣiṣẹ́ pẹ̀lú Dayo Amsa náà ó ṣe nínú déwùmí ìbẹ̀rù gbà tí déwùmí ìbẹ̀rù tí Dayo Amsa ṣe ń rè nígbà yẹn ó ṣiṣẹ́ bí ọmọ yẹn gbé nínú ilé mi so mo ti sanwó ilé kó tó di pé mo lọ bọ̀ tígbà tí mo pẹ́ ní ìgboro yẹn tí mo ti pẹ́ níta ẹ mọ̀ pé tẹ bá over six months When máa block card yín you got to call the immigration before they will open it for you. gbàtíbó tí wọ́n lọ South Africa you ó jẹ́ come and má ṣẹ́tù mọ́ You a jẹ́ pé àwọn aṣáà gbogbo ẹ ti I aṣáà ò fẹ́ sẹ́ àwa ṣẹ́tù mọ́ wá lò sometime bẹ́ẹ̀ wọ́n fẹ́ lọ bẹ̀ mo ṣàrí pé wọ́n ń block one block one block ẹ̀ ṣe àwọn pínpín àyẹ̀kẹ̀ dẹ̀ mi ò mọ̀ pé tí bá ti six months You wọ́n máa block so systematically k1 àti àwọn wèrè kò wọ́ọ̀tì wọ̀nyẹn wọ́n fi system dá mi dúró sí nàìjíríà by disturbing my gbogbo nǹkan tí n bá ṣe and mo dẹ̀ fẹ́ put nǹkan mi into order wọ́n fẹ́ kí n máa lọ tí n bá ti lọ tí mo mi ò jẹ́ kán jà mí ló lè kán gbogbo ẹrù kọ̀ǹtínà wọ̀nyẹn then they are going to block me. meanwhile gbogbo àwọn ọmọ kan náà ti nígbà tí mo wà ń bẹ̀ yẹn tí mo ti wà pẹ̀lú ẹ̀ ó ní kẹ́ẹ̀kan báyìí àbúrò kàjí ó sọ òun náà lọ Dubai mo wá fún un ní wá ní òun fẹ́ dé sílé mi ní Dubai mo wá ní òkè mo. Okay mo fún nọ́mbà ọmọ tí wà lọ́dọ̀ mi bí mọ́mọ́ yẹn rí o mo kàn gbá sọ́dọ̀ ní Fẹ́mi ọmọ ọlọ́pàá ni bọ̀ yẹn ọmọ ìgbìrà nìyẹ́ ẹ̀ bàbá ìwà látàkókò ṣá so mo fún ní kíni mo ṣàrí pé wọ́n jọ wọlé àmì ìwọ wọnú wọ́n jọ close but ẹ̀wọ̀n nǹkan tí mo fẹ́ sọ ni pé nígbà tí wọ́n fẹ́ padà sí Dubai yẹn bàbá ọmọ mi nílò láti lọ síbẹ̀ kó lọ bá àlùfáà mi kó tó di pé ó ṣeé ṣe we pay hell of money wọ́n wá ní pé tí n bá fẹ́ wọlé o pé mo ní láti san owó ọdún kan that is fún ilé mi ilé ibi tí mò ń gbé gbogbo gbáyé èmi kọ́ ni mo gbé ní ilé mọ́ but gbogbo ẹrù mi wà ń bẹ̀ wọn ò jẹ́ kí n wọlé but ọmọ yẹn ń gbé lé mi táwọn èèyàn náà bá dé sílẹ̀ láti nàìjíríà ó máa kó wọn lọ lé wọn sùn lé ọ̀fẹ́ wọn á tún gbóúnjẹ nísàlẹ̀ níbi gáràjì wọn á tún jẹ wọn jẹ gbèsè sílẹ̀ fún mi gbogbo ayé mi ò mọ̀ pé wọ́n ti jọjọ gbogbo àwọn celebrity wọ́n ti wà lórí ọ̀rọ̀ mi ẹ ṣáà ti mọ̀ bọ̀ kò yé mi bí ogun yẹn ṣe ń wá ń gbà yẹn àdùn náà ṣe mọ̀ pé nígbà tí mo wá sanwó ilé yẹn tán ṣe rí gbogbo ẹrù inú ilé mi yẹn gbogbo ẹrù mi nínú ilé báyìí pátápátá wọ́n tún sọ fún agent onílù ilé yẹn pé kò kó sínú store mo sanwó ilé o ẹ ẹ understand owó ilé tán ni mo jẹ mo san owó ilé ọdún kan yẹn ẹrù mi yẹn kẹ̀dẹ̀ wọ́n kókó sínú stọ̀ gbogbo ẹ̀mí wọ́n ba gbogbo ẹ̀ jẹ́ kódẹ̀ tó dìgbà yẹn súlẹ̀ alámàlàíkà ń béèrè lọ́wọ́ mi pé kí n fún un ní sófà tí mò ń lò sí dírò mi in fact ẹ̀yin èèyàn you got to be careful tó bá wù yín tó bá ti bá yín sọ kẹ́ má gbọ́ èmi ti gba gbogbo nǹkan tó ń ṣe fún mi mo gbà fọ́lọ́run mo ti fi yá ọlọ́run ṣùgbọ́n a máa sọ nígbà tí a bá ti ráyè tàbá dẹ̀ ti fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ evil wà lórílẹ̀‐èdè nàìjíríà and people are backing evil in fact a lot of evil wọ́n tún fight láti dé power to cover their secrets láti má jẹ́ kí a ṣe wọn because moment tó bá ti dé power Nigeria wọ́n bí le pé your secret will be cover. nobody will be able to open your secret wọn ò ní lè query ẹ̀ mọ́ even if the secret is out nobody will be able to approach you do you understand I pay the money ẹrù mi mo tún lọ bá nínú sọ́ọ̀tún lọ kọ́ ẹrù yẹn sínú store mo lè san yẹn wọ́n á fi mí jẹun kì í ṣe alibaabu yẹn kì í ṣe ẹni tó nílé yẹn o ẹni tó nílé tí mò ń gbé gangan ọba ṣájà ni no ọba àjìmá alwasiri nílé yẹn jẹ ọba àjìmá ọba àjìmá ló nílé tí mo tí mo rent yẹn ṣé wọn máa gbowó lọ́wọ́ mi they will collect my money and then they put my store everything ó dàgbé kí n fẹ́ travel sí kí n fi léyìí sí kí n san owó ọdún kan ṣe ti yẹ yẹ sample àbí kí n sanwó six months kí n sọ pé okay before six months mo máa dé bá a ṣe máa ń sanwó nìyẹn you pay your check kéèyì tí mo san yẹn kó ti wá lapse kí n má sí lára ǹdí ṣé ti yé normally kí n tó dé kí n tó lè wọlé padà i have to pay tí bá ti kó over six months tí bá ti pay albab mi it must open me then i must pay for the immigration to open me then i come in they refuse they don't want to open me to go into Dubai that's why a lot of my car that I park in the front of my house also get lost Kilo, kilo kí ló fún mi ní àìdá ìpò get lost àwọn ọmọ yẹn tó ti mọ̀ pé mọ́tò mi ni àtàwọn kan tó ti mọ̀ pé mi mo ni mọ́tò yẹn wọ́n lè actually jí mọ́tò yẹn gbé consent ẹ̀ sí nàìjíríà tẹ́mi ò ní mọ̀ wọ́n máa sọ pé wọ́n á dẹ̀ máa sọ fún mi pé àwọn balaglari àbí balaglari kan ló kó ẹrù yẹn ní Dubai I just I'm not in the mood today to tell you the story ó máa ní time tí in the mood you understand ó máa ní time tí in the mood. distill so tó bá wù ẹ́ kó gbàgbọ́ pé àwọn èèyàn yìí wọ́n dẹ̀ ń kó ṣèyàn lójoojúmọ́ wọ́n ti máa wà á máa gbọ́ báyìí ṣe báyìí I won't speak for you evil I'm not if I if I speak for people it's not because I'm afraid of them I don't speak for you evil and then you can't do my nothing ọtí o kì í ṣe torí mo gbẹ́kẹ̀lé Ọlọ́run kan torí Bible says whatever you sow you reap I no kill nobody can kill me. And if you tried it, your generation will go to war. Generation to generation, you'll be ruined. I'm not killing people, children, so you cannot kill my child. Okay? When I see things that, tí bá sọ̀rọ̀ wọ́n máa ní ẹ má máa dá lóhùn ó information wo náà anyway ṣáá. Karimo, we want to hear the truth, nothing but the truth. Okay? Mi sọ pé ètò parọ́ yẹn. Release gé ọmọ ẹlẹ́sẹ̀ ọmọ American. Release tó wà nílé Mohbad ó gé e lẹ́sẹ̀. Kí ló kàn yín pẹ̀lú ikú Mohbad tó fi sáré lọ Nàìjíríà bẹ́yẹn láti lọ parọ́ torí owó àwọn sọ pé àbọ̀ ẹ má wọrí má ṣe. Ó yẹ recollect the conversation wa àti from beginning. We yẹ kán bọ́ọ̀sì gbogbo nǹkan tẹ̀ ti yẹ sọ tẹ́lẹ̀ àti gbogbo nǹkan tí wà táwọn èèyàn jọ ń sọ kí ló gbé ọmọ ọmọ tó yẹ kó máa lọ sí crèche kí ló gbé lọ ṣe kò ń ṣe fún ọlùdé tó bá fẹ́ lọ yìí ó ní surrounding kan tó yẹ pé facility wọn tí ò good fún ọmọ àwọn babies bẹ́ẹ̀ yẹn kò good fún wọn bí tọ́mọ èèyàn ṣẹ̀ ti kú. ojú yín ti dá ó ti lá kokokoko ni Wàsíù ìsìnfù <laughs> anyway mo ti sọ̀rọ̀ mi ò tí ì wò máa wo gbogbo wọn tó bá tún ṣẹlẹ̀ nígboro lónìí ṣùgbọ́n nǹkan tí Karimo sọ a sọ pé tòótọ́ kọ́ ni wọ́n jí Gucci ṣẹ́jọ́ Gucci nìkan máa rò ó sí pé wọ́n jí kí ni Gucci tí wọ́n tí àmùmí jí ní owó tí royalty tó ń pa lójoojúmọ́ tí wọ́n fẹjọ́ tó ń fa ẹjọ́ yẹn lẹ̀ àwọn èèyàn wọn máa dáwó wọn máa dáwó wọn máa dáwó iṣẹ́ àdáwó síbí they are making àwọn èèyàn tí òṣìṣẹ́ yẹn wọ́n make wọn rich ìyá ọmọ yẹn ń Baba bàbá gan wọ́n ra mọ́tò òṣì kan fún bàbá náà kàn di celebrate ìranù kan ọmọ tó fi sáyé náà they are cursing the baby simply because of money the little baby yẹn tó jẹ́ liam wọ́n kọ̀ sí ẹ̀ simply because people want to inherit people's property anybody tó bá ń wò pé kémi kí wọ́n wá jèrè ikú ló máa pa ikú àìtọ́jú ló máa pa ẹ́ dànù ọmọ mi àti ẹni tó bá kì í ṣe gbogbo ọmọ mi gan ẹni tó bá dùn mọ́ mi nínú ni mo lè wíìlì property mi fún kì í ṣe pé kẹ́ ẹ máa fẹ́ pa àwọn èèyàn láti jogún wọn ẹ máa máa ra rose royce ṣá gbogbo ẹ ṣàkó òṣì ṣé o ṣó mọ́tò ṣó lé òsínwín ẹni jèrè èmi lọ báyìí máa tó padà wá Kàrímú sọ ọ̀rọ̀ ní tí wùmí bá ti sọ fún ẹ tó bá ti jẹ́ pé torí gbogbo nǹkan ṣoṣẹ bí àwọn òmìnira ní kan sọ wá ṣé ó ti yé bẹ́ẹ̀ yẹn kọ́ bá lè máa da ọ̀rọ̀ yẹn kọ́ máa ṣíptẹ̀ kúrò níbì kan wọ́n máa ní wọ́n máa fún yín lówó máa fún yín lówó gbogbo yín tó bá ti tọ́jú àṣeyẹsí lọ́wọ́ tẹ́ ẹ̀ sọ kúkú ni wọ́n máa pa yín wọ́n máa pa yín láti kì í ṣe rọ́ o hmm. wọ́n á para ilé ẹ̀ wá ní àwọn kan wá sí kékeré kan wọ́n máa pa yín láti ní owó ẹ ti gbọ́ o tí wo fíìmù kan bá rí mi ìmọ̀ orúkọ fíìmù yẹn tó máa sọ pé wọ́n máa promise ẹ pé ìwọ ló máa jẹ ni wọ́n máa gba bọ́ọ̀sì yẹn wọ́n á lè máa falẹ̀ yín gbá kọ́ gbogbo yín máa fi tẹ́ máa fi jábọ́ tó ń bẹ̀ ó sì yẹ ṣe tó pé ojú sì wà lára gbogbo wọn sì wọn ò tí lè pa anybody nínú yín a time is coming tó máa jẹ́ gbogbo nǹkan dáìlà tó máa bẹ̀rẹ̀ sí mú yín balẹ̀ gbàbẹ́rẹ́ yẹn gbàdúrà yẹn dáadáa o gbogbo alábẹ́rẹ́ ikú ẹni tó gbọ́jọ́ tó gbé ikú dá tí òkè iṣẹ́ ọlọ́run tó sọ̀rọ̀ ẹ̀dínkù tó ń pa èèyàn lórílẹ̀‐èdè nàìjíríà àbí ní yorùbá land tó wà lórí ọ̀rọ̀ mi ọlọ́run fi kú pa ẹni tó bá lò máa pa mí lọ́mọ ọlọ́run fi kú pa tọmọtọmọ gbogbo ẹ̀dá tó ṣe bí ọ̀rẹ́ sí mi tó sì jẹ́ ìkànnì fún èmi àtọmọ mi ọ̀run fi kú pa wọ́n ikú gbóná bẹ́ẹ̀ lórí kò ní padà èmi ò ní kú kan bẹ́ẹ̀ ò ṣe yé nìkémi kó yè láti máa ròyìn iṣẹ́ rere ọlọ́run gbàdúrà dáadáa ọ̀tá orílẹ̀-èdè mi àṣírí ẹ̀ ò ní bò tó bá jó lórí gbàdúrà dáadáa <laughs> gbàdúrà ò báyìí fọ̀ náà.